Alhamdulillah wassalatu wassalam ala rasulil karim ọpẹ́ ni fọlọ́nba Allah ọba tí ó ṣe wá lọ́mọ ẹ̀dá ènìyàn lẹ́nìí a fẹ́ ẹ káàbọ̀ sórí ètò wa ènìyàn máa gbé àwọn àlejò wa pàtàkì tí a ní pẹ̀lú wa àwọn náà ni Malam Yusuf Adépọ̀jù inshallah fún àwọn ìbéèrè kan sí kí a tún gbé wọn wá. bíbélì ni nípa ọ̀rọ̀. ni olúwa dá ọ̀run ayé. by word. ni ọlọ́run dá ọ̀run àtayé. àti gbogbo ogun wọn. àti gbogbo ogun wọn. nípa èémí ẹnu rẹ̀. dáyísì nípa èémí ẹnu ẹ̀ wí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ lọ́lọ́run fi dá ọ̀run àtayé. látinú báíbù. Quran chapter six verse seventy-three ó sì ní ẹni tí ó dá sánmà àti ilẹ̀ pẹ̀lú òdodo. ọlọ́ni èmi mo dá sánmà àti ilẹ̀ pẹ̀lú òdodo. àti ní ọjọ́ sọ pé. ọjọ́ tí mò ń sọ fún wọn wípé. bẹ́bẹ̀ tí ó sì jẹ́ bẹ́ẹ̀. ló fi jẹ́ pé ìnàmà amòrò ìsàrà àyà kún lára o kún fàyà kún agbára ọlọ́ọ̀ni yẹn ọlọ́ọ̀ni ni agbára ìbá bẹ́ẹ̀ nìkan ò ní kún fàyà kún the creative power ìgbà tí ọlọ́run wa mọ tí ọlọ́run wa dá Jésù ọlọ́run fẹ́mi sí ẹ̀mí tẹ́ ẹ wá sọ yẹn tọ́lọ̀ ń fi sí lára yẹn ẹ̀yin wá ní ṣé mo tún lè tọ́ka sí láti inú Quran Quran ló sọ ń sìn wípé Jesus Christ o ọlọ́run ni mo fi ẹ̀mí sí lára kì í ṣe pé ẹ̀mí ọlọ́run ló wá bọ́ sí lára ọlọ́run mí ẹ̀mí sí lára ó wá di èèyàn agbára ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ṣe fún gbogbo wa ọkùnrin àti obìnrin tó bá ra àwọn sùn tó dọ́mọ is that not a miracle? is a miracle. a dẹ̀ rí ọkùnrin àti obìnrin tó ń bára wọn sùn tí ò dọ́mọ àṣẹ ọlọ́run náà ni kó mọ kó wà lè bá clear mo á fẹ́ tọ́ka sí ọkùnrin mi ọlọ́run ti wá clarify ọlọ́run ti mọ̀ pé irú ẹ̀yin báyìí ẹ̀ máa béèrè irú question báyìí ó wá parí ẹ̀ nu Quran Quran chapter three Surah suratul alimuran verse fifty nine ọlọ́run wa náà yìí mùsùlùmí àwọn kan lè máa bí léèrè o pé dídá Jésù wonderful dídá Jésù marvellous dídá Jésù wà astonishing wà surprising ìdáhùn tẹ́ ẹ̀ fún wọn ni Quran chapter three verse nine ọlọ́run gbogbo tí wọ́n á ṣe fún Jésù ẹ̀wọ̀n tí mo ti ṣe rí ẹ̀ náà. dájúdájú ọlọ́run dájúdájú. àpèjúwe Jésù ní ọ̀dọ̀ Allah. àpèjúwe Jésù lọ́dọ̀ ẹni tó dá Jésù. ó dàbí àpèjúwe Ádámù. ẹgbẹ́ tí tó ti fọ́nà jàre ìdáhùn nìyẹn. ọlọ́run ní gbogbo tó má ti wá ń bí léèrè nípa ọ̀rọ̀ Jésù ẹ máa sọ pé èmi ẹlẹ́dàá yín tí mo dá Jésù ìta fi Jésù wì ẹ máa sọ pé ó ń bẹ lára ádámà bí yẹn ṣe rí nìyẹn pásítọ̀ kí ọlọ́ba kó ràn wá lọ́wọ́. dìde olúwa kò ní ìfàlẹ̀ mọ́ o ó sún mọ́ ọ pẹ́kípẹ́kí ẹ̀yin ará mi ẹ bá tètè gbàgbọ́ ó sún mọ́ wa. pẹ́kípẹ́kí orin tẹ́ ẹ kọ́kọ́ ṣáájú yẹn ẹni jésù kristi lẹni tán lọ́rùn olùgbàlà sí gbogbo àgbáyé gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ a ó máa yìn ọ́ ní mẹsáyà ó. bíbélì ní tẹ̀sán yẹn olóràn báìbù olórin tẹ ẹ̀kọ́ yẹn rọ̀ ẹ sọ fún mi bẹ́ẹ̀ ẹ ṣeun. sọlá abdulkarim. now bíbélì ni ohun tí pásítọ̀ sọ yẹn ó rọ̀ǹgì ọ̀nà márùn-ún ló ti rọ̀ǹgì nínú báíbù ọ̀nà mẹ́ta ló ti rọ̀ǹgì nínú Quran ọ̀nà àkọ́kọ́ láti inú Quran Jésù Kristi ṣe olùgbàlà fún gbogbo aráyé o màá mẹ́rin mẹ́ta wá nu Quran màá mú ẹ̀rí márùn-ún wá láti inú báíbù tán bá wá sọ̀rọ̀ jù tán bá wá sọ̀rọ̀ jù márùn-ún nu báíbù yẹn Mark 14 can make 19. If the Quran, Allah subhanahu Nabi wa Muhammad. Mutim. Quran chapter 30, Surah Al-Rum, verse 47. Allah ni, wala kodi arisalina min qabli ka rusulan ila kaumihim. Dájúdájú, ọlọ́run ṣúwẹ́lì, gbogbo àwọn òṣìṣẹ́ tá a ti rán ṣáájú ànábì. Ilé ànábì gbogbo òjíṣẹ́ pátá àti Jésù àti Mósè àti Ábúráhámù àti Nóà tá a rán síwájú rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad níbo la rán wọn sí. a rán wọn sí ìjọ wọn ni. àwọn èèyàn wọn la rán wọn sí o. Jésù èèyàn wọn la rán wọn sí àwọn èèyàn la rán sí abdulhafiz mati di o tutu Matthew chapter one verse twenty one nígbà náà ní ìgbà náà ni a gbé ọtọ fún ọ. ní áńgẹ́lì sọ fún Màríà wípé a ò bí ọmọ kan. ó sì orúkọ rẹ̀ ní Jésù a máa porúkọ ẹ̀ ní Jésù nítorí orí yóò gba àwọn ènìyàn tirẹ̀ là. ẹ jẹ́ àfi lè kí àwọn àlejò wa wọlé ẹ máa ṣe ẹ lọ́pọ̀ òwe lọ́pọ̀ gbà kí àwọn èèyàn fi lè darapọ̀ mọ́ wa. nítorí òun ni yóò gbà. ẹ dáadáa dún bí alhamdulilayi wasalaatu wasalaam ala rasulil karim eléyìí náà ni a fẹ́ gbé àwọn chief lecturer wa wọlé tí gbogbo wa náà mọ̀ tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn Malam Yusuf Adepoju. Malam Yusuf Adepoju. alhamdulilah ẹ̀yin tẹ́lẹ̀ yìí ni wọ́n picture lẹ́yìn kọ́ yẹn ṣé bó ṣe yọ̀ǹgì <laughs> àwọn náà rèé o àwọn ojú wọn náà rèé o ẹ wo fi ẹ wo years back Allahu Akbar Ọlọ́run ẹ̀mí wọn sì ń bẹ láyé àti lálàáfíà kò sábúrú tó kàn wọn láti gbà yẹn alhamdulillah alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim adúpẹ́ fọlọmọba Allah ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó ń gbé jésù fún Allah náà nìkan ṣoṣo àwọn àmọ́ ilé lọ́pẹ́ o àmọ́ níyì o alhamdulillah lẹ́yìn náà tó ẹ̀ka àti gẹ̀ ọlọ́mọba kó jẹ́ kó máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó dá mi rán kó wá jẹ́ ìkẹ́ fún wọn àgbálẹ̀ ayé pátápátá wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́ni wọn wọn ànábì sọ̀rọ̀ sọ́nà àfi kó wá jẹ́ ìkẹ́ àánú fún gbogbo àgbálẹ̀ ayé pátápátá àlẹ́ ní gbogbo náà ni a ti ń retí àwọn àlejò wa àwọn náà ni a fi tọ̀dọ̀ ta ọkàn wọn àwọn Malam Yusuf Adepoju chief lecturer and founder of ACADIP uh, ah, inshallah láìpẹ́ a tún University inshallah kọ́nà jọ kó kádàrá ibẹ̀ fún wa alhamdulillah ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀ ń wọlé bọ̀ bẹ́ẹ̀ ń wọlé ẹ̀ máa share ẹ̀ máa like ẹ̀ máa love ẹ̀ alhamdulillah so madam ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Yorùbá Deen TV wàláyé gbogbo aláti ń retí yín báyìí ọlọ́run bá wa kádàrá pé ẹ tún wá bá wa jókòó lénìí ah, ojú yín ló wá ń tutù báyìí ojú yín ló ń tutù báyìí kí àwọn èèyàn ń wòyìn báyìí wọn inshallah tó bá kàn bá so inshallah léyìn àwọn ní ìbéèrè kan sí méjì interview pẹ̀lú abdulhasan tààlà kó jẹun tó fi ní ọrùn fún fún wa alihamdulilayi mọ́nà ẹ kọ́kọ́ sálámọ̀ sí àwọn àlejò ẹ sálámọ̀ sí àwọn tí ó ń darapọ̀ mọ́ wa náà kọ́kọ́ gbọ́hùn yín kọ́ wá compare sí ìgbà tẹ́ ń sọ̀rọ̀ ńgbà yẹn kẹ́ wá sọ ọdún tẹ́ ti ń sọ̀rọ̀ tẹ́ yẹn because mo ò ṣó yín ní kínní ẹ sọ ọdún tẹ́ ti ń ṣe election yẹn wá hakiba now. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Ah, a dúpẹ́ fún ọlọ́run kí ọlọ́run ọba kó bá mi san àṣekọ stars Muzamil Adéọlá àti gbogbo àwọn crew members tí wọ́n ń gbé iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lórí Yorùbá Deen TV kí ọlọ́run ọba nínú ọlánú àná ẹ̀ kọ́mọ́ṣà bàbá mi dúró ti gbogbo yín níkọ̀ọ̀kan. Ah, ó pa èmi náà lẹ́rìn nígbà tí mò ń wo program tí ẹ gbé wá sí <laughs> ah, èyí tá à ń wò yẹn ó ti ó ti lé ní ogún ọdún. subhanallah subhanallah. ó ti lé ní ogún ọdún sẹ́yìn mm. over it's over twenty years. Allah akbar. Uh, so. oh, oh. jẹ́ ṣe mo rí i pé ayédè ní ẹjì ń bẹ ní ìláyà tó so ó pẹ̀mí náà lẹ́rìn bí ẹ nígbà yẹn nígbà yẹn a máa ń tá a bá ń lọ ṣe wáàsí a máa ń múra bí ìgbà tá à ń lọ sójú ogun ni hmm. kò ń ṣe pé a máa ń kó àdá lọ́wọ́ ò kó ọkọ̀ lọ́wọ́ rárá a máa ń lọ pẹ̀lú àwọn quotations a máa ń dira lọ a máa ń múra lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ wá béèrè béèrè nígbà náà àwọn náà máa ń di nǹkan wá wá dira wá wá múra wá kì í ṣe níbi tìjà o but pé ká sọ̀rọ̀ intellectually wọ́n á mú quotation bible tó pọ̀ wọ́n á mú quotation quran tó pọ̀ wọ́n á wá wò pé yes àwọn fẹ́ lọ face ọkùnrin kan tó ń pè ní Yusuf Adépọ̀jù nígbà náà torí gbà yẹn ó ṣe àjèjì ó ṣe àjèjì sáwọn èèyàn wípé hmm. arákùnrin kan ó dé ó wà ní Ondo State ó dẹ̀ hmm. ń àwọn èèyàn ń gbà Islam so àwọn èèyàn wà wò pé ẹja lọ pàdé ẹ̀ ẹja lọ hmm. pàdé ẹ̀ irú ẹ̀ ni arákùnrin tí ó ń béèrè ìbéèrè lọ́wọ́ mi tó ń pè ní pásítọ̀ Ṣọlá ọmọ ìlú Ìbàdàn ni. ṣé wọ́n tún rúkọ ẹ̀ sà. pásítọ̀ Ṣọlá bẹ́ẹ̀ ni mo ṣe rántí bẹ́ẹ̀ ni mo ṣe rántí ṣọlá lórúkọ ẹ̀ kódà ọmọ ìlú ìbàdàn ni kódà ó jẹ́ ká mọ̀ pé mọ̀mọ́ òun ọmọ alájà ni mọ̀mọ́ òun. so ó béèrè béèrè ó kọ́ àwọn ìbéèrè yẹn wá nínú àánú ọlọ́run ọlọ́run sì nìkan lè dáhùn nínú wáàsí yẹn níbi tó ti béèrè béèrè yẹn tá a ti dá lóhùn lọ́jọ́ náà lọ́hùn àwọn mọ́kàndínlógún nineteen ni wọ́n gba islam. allah akbar allah akbar. bẹ́ẹ̀ nineteen ni wọ́n gba islam níjọ́ náà lọ́hùn. Allah <laughs> so ọlọ́run bá mi sanwó ló sàn lórí tẹ́ tún jẹ́ kí n tún àmì hamza inú wa dùn pé àpèyẹ dẹ̀ lè jẹ́ wa wàláhì inú wa dùn wàláhì ó yọ inú wa yọ gan ni alhamdulilayi tó yín pé <laughs> kí Allah subhanahu kó jẹ́ kó bá gba ìbádàmú wa pátápátá alhamdulilayi kí a tún wá wọnú ètò gangan a wọnú ètò ni àwọn ọmọ ìyá tó ń da kò bọ́ wa ẹ máa share video yìí twenty times kábí kí àwọn mọ́lá wa wọlé inshallah kẹ́dẹ̀ máa lọ́ọ̀bà kẹ́dẹ̀ tún máa láìkẹ́ alhamdulillah kí ẹ tún wá wọnú ètò ìbéèrè interview process ìdí tàbí ń ṣe lè ó náà ní pé sheik ah ọlọ́run ti kẹ́yìn wàláyé a ní ọlọ́run bá ti lékún báyìí so fáwa tí à ń bọ̀ lẹ́yìn tó ń gbé ọmọdé làwa jẹ́ sí wàláyé so à ń ṣe kinní láti lè inspire àwọn èèyàn náà tó fẹ́ dàbí yín tó ń gbé ọmọ pẹ́yìn náà ẹni mẹ́ńtọ̀ torí pé máa ń dákọ Ahmed Didat nípa ẹ̀yin náà ẹ get inspiration from Ahmed Didat tí àwọn èèyàn tó ń hmm. bọ̀ lẹ́yìn náà táwọn náà bẹ́ẹ̀ bá wà inspire lórí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí àti gbogbo journey yìí tó abẹ́wá discuss it at least ká discuss it once alhamdulilayi ọpẹ́ ní fọlọ́nba so ṣé hmm. ah, madam ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè mi òun náà ni pé lákọ̀ọ́kọ́ náà kẹ́ tó bẹ̀rẹ̀ comparative uh, debate dialogue àti gbogbo kìnìyẹn kí ni àwọn nǹkan tí realize ni pé ah ọlọ́run ló fẹ́ pè mí fún iṣẹ́ yìí kí ló inspire yín kí ló tì yín débẹ̀ gan ṣé ẹ̀yin gan owó ewu tó wà bẹ́ẹ̀ ni tó ń pẹ́ ẹ wà exposed to different kind of enemies lórí hmm. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí o because you are not only facing muslim kò ṣe pé ẹ̀ ń pè pé àwọn tó ń muslim nìkan gan pé ah, ẹ kúrò níbi ẹbọ gan wọn ní enemies kàdó wá ní tó ń facing tó ń ṣe muslim sí ah báwo lè ṣe kí ló tì yín dé ibi iṣẹ́ yìí ẹ bá wa ṣàlàyé ẹ̀ dẹ̀ ẹ ṣeun olóòtú kọ́lọ́n kó bá mi ṣe dáadáa fún yín ṣe rí gbogbo nǹkan láyé wà nínú kádàrá ọlọ́run hmm. àlá so much destined many things gbogbo tá a bá dẹ̀ ń ṣe a máa ṣiṣẹ́ wọnú kádàrá ni hmm. kí n lọ sí orí ìdáhùn náà ní ṣókí ni pé àwọn nǹkan kan wà tí èèyàn fi máa ń realize tí ọlọ́run bá fẹ́ lòyàn fún nǹkan èèyàn á mọ̀ pé ah, ọlọ́run fẹ́ lò mí ọlọ́run fẹ́ lò mí hmm. ìtò nǹkan náà dẹ̀ ni àwọn olóyìnbó máa ń pè ní encouragement tí ẹ bá ń ṣe nǹkan tẹ bá ń rí encouragement lórí nǹkan tẹ ń ṣe tẹ dẹ̀ ń rí achievement success tẹ ń rí kọ dẹ̀ ẹ máa ní feelings wípé ọlọ́run fẹ́ lò mí fún nǹkan kan fún mission kan hmm. ní agbára ọlọ́run nígbà tí mo bẹ̀rẹ̀ mi ò ní tí ìṣàlàyé bá a ṣe bẹ̀rẹ̀ torí ẹ̀ tí bèrè bí mo ṣe bẹ̀rẹ̀ but kí ló jẹ́ ká realize wípé iṣẹ́ yìí ó wà ó jẹ́ nǹkan tí Ọlọ́run fẹ́ ká ṣe ni pé mo kàn rí wípé tí n bá ti ń báwọn èèyàn sọ̀rọ̀ lórí the little knowledge tí mo ní nípa wípé Islam lọ́nà nípa káka Bible mo rí pé Ọlọ́run fún mi ní agbára láti lè máa convince àwọn èèyàn Allah akbar. táwọn kan bá ń béèrè nǹkan kan bóyá wọ́n ń hágìl kan nílé tó ti pẹ́ kó tó di pé abọ́ sí gbangba tí gbogbo ayé wa mọ̀ lénìí tá a bá ti ń sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ ń di fanfa wọ́n ń fa nǹkan àwọn Islam wọ́n ń ṣe báyìí àwọn mùsùlùmí wọ́n ń ṣe báyìí tí n bá ti dá sí i mo rí wípé ìmọ̀ kékeré ìmọ̀ tíntínní tí mo ní mo rí pé tí n bá ń lò nígbà náà àwọn èèyàn padà wọn á máa àgírí pẹ̀lú mi pé ok àmọ̀ tó bó ṣe rí nì àti wá gbà so eléyìí ló jẹ́ kí mi gan máa realize wípé ah ajẹ́ kí tí n bá lè tẹpá mọ́ tí mò ń ṣe yìí àmọ́ ọlọ́run mà lè lò kí n rí bí àwọn èèyàn náà ó ṣe padà mọ́ change opinion wọn lórí Islam torí pé a lot of misconception òun ló wà lórí islam lórí alukuruhan àti lórí anabi muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ọjọ́ tí mo wá pinnu tán pátápátá nígbèsè ayé mi wípé yes iṣẹ́ yìí mo gbọ́dọ̀ mo lọ́kùnkúndùn ó ní ọjọ́ kan tí mò ń bọ̀ láti ibì kan bí mo ṣe ń rìn bọ̀ báyìí mo wá rí àwọn èèyàn wọn péjọ àwọn kan wà tá a máa ń pè ní ajẹ́rìí àwọn ajẹ́rìí máa ń lọ láti ibì kan síbì kan wọ́n wá péjọ wọ́n wá ń argue àwọn ajẹ́rìí wọ́n ń pín àwọn ìwé bẹ́ẹ̀ ni wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ń pín ìwé wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀mi ṣé wọ́n ń bọ̀ wọ́n wọ̀nyẹn kàn rí mi lọ́ọ̀kan lọ́kàn ni a afa Yusuf Adépọ̀jù ń bọ̀ yìí o Ọlọ́run tí àwa ṣe ń bá yìí o afa Yusuf ó yẹ máa bọ̀ èmi kàn gbọ́ tán pè mí látọ̀ọ̀kan ni ṣe rí bí báwọn èèyàn ṣe pè mí báyìí kí n tó débẹ̀ báyìí àwọn ajẹ́rìí sì kó gbogbo ẹrù wọn wọ́n sì sá lọ ibẹ̀ ni mo ti wá wò pé àṣé mo tiẹ̀ nítumọ̀ àṣé àwọn ẹni tiẹ̀ mọ̀ pé mo gbé nǹkan lọ́wọ́ eléyìí tí mo ń sọ yìí ti pẹ́ látijọ́ náà mo ti wá ní tí n bá wá ń lọ àwọn èèyàn pè mí pé ẹ dákun ẹ wá sádùúgbò wa lọ́la o tẹ láwọn ajẹ́rìí ń bọ̀ wá sádùúgbò wa lọ́la o ẹ dákun ó wá di káwọn èèyàn máa pè mí so ibi tí mo ti sign yẹn to be uh, and I realized that Ọlọ́run fẹ́ lómi láti jẹ́ comparative preacher allah akbar allah ṣe mọ́lẹ̀mẹ́ jẹ́ má bínú bí age wo lẹ wà ń gbà yẹn. nígbà nígbà náà mi ò tiẹ̀ tí ìdàgbà náà lọ títí bí ọmọ ọdún méjìdínlógún hmm. Hmm, bí ọmọ ọdún méjìdínlógún mi ò tí mi ò tí mi ò allah akbar ẹ ti sọ láti drive tó wà nínú yín alhamdulilayi. Eh, mo kéré eh. eighteen nineteen hmm. nígbà tí a fi wá bẹ̀rẹ̀ kúlẹ̀ mo ti ń lọ bí ọmọ ogún ọdún. Hmm. subhanallah subhanallah alhamdulillah. gbogbo èyí tí ẹ rí tẹsẹ̀ plate tán yẹn náà mo sì jẹ́ ọmọ kékeré náà. ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ó kékeré bẹ́ẹ̀ gan ni. kódà gbogbo bá èyí tẹsẹ̀ plate tán yẹn mi ò tí ì níyàwó ńgbà náà. subhanallah subhanallah lẹ́tìn jagun <laughs> ẹ̀yin jagun lọ́sí ogun ẹ̀sìn ogun ìmọ̀ alhamdulillah so alhamdulillah ìbéèrè ẹlẹ́kejì òun náà ni pé lẹ́yìn ìgbà tẹ́ realize nǹkan tó lọ́n fi sí lára yìí because ọlọ́run ló fi síbẹ̀ kò ń ṣe gbogbo èèyàn kò ń ṣe kọ́ gbogbo èèyàn ẹlòmíì lè rágbé láti látàárọ̀ di alẹ́ yìí ẹni ẹni tó bá rágbé yẹn kò ní gba Islam but hmm. yìnyín ó dà pé ọlọ́run bá Allah subhanahu kọ́ ó kọ̀ fẹ́ lò yìí that is why i'm saying pé kọ́ọ̀lì ni ọlọ́run pè é fún iṣẹ́ yẹn ni ọlọ́run wá preserve yín dini fallahu khayrun hafizun allah akbar náà báwo gan lẹ ṣe wá bẹ̀rẹ̀ akadib àwọn yẹn kọ́ máa ń gbọ́ akadib akadib lọ́tún akadib lọ́sì akadib lọ́tún lọ́sì lọ́sì akadib tọ́bàjẹ́ nípa akadib ẹ̀yin lọ́mọ máa fi lè tẹ̀ malam yusuf ni ọ malam so báwo gan lẹ ṣe wá bẹ̀rẹ̀ dawa mission yìí ẹ jẹ́ káwọn èèyàn. Eh, ṣe rí gẹ́gẹ́ bí tí mo sọ síwájú ọlọ́run ọba àlekèrè ọlá tó wá fẹ́ lóyàn ó mọ̀ bó ṣe máa ń pèpè Mm-hmm. ní láti kékeré bóyá kí n sọ wípé mo jogún báwọn kankan torí pé gbogbo àwọn fídíò Ahmed of blessed memory kọ́nà òun bá wa mójú kúrò ní láìfi wọn mo a ti láwọn fídíòs yẹn nílé dad mi ti rà wọ́n ta máa ń mm-hmm. wo Ahmed Didat yẹn a máa ń wo Ahmed then àwọn ìwé tán ṣe gbogbo ẹ̀ náà ni mo bá ní library bàbá mi yàtọ̀ sáwọn ìwé amedidat hmm. yàtọ̀ sáwọn fídíò amedidat àwọn fídíò bíi professor Jamal Badawi then uh, Yusuf Bakos gbogbo wọn náà àti láwọn fídíò sì yẹn nínú ilé tó jẹ́ tó jọmọ́rọ̀ comparative hmm. tí mo bá ń wò ó mo máa ń láàkì ìdíwé bàmẹ́dídà tí ṣe máa ń sọ̀rọ̀ tádẹ̀ máa máa àwọn quotations wá ìgbà tó yá nínú library dáàdì mi mo wá ń bá àwọn ìwé kan pàdé àwọn ìwé yẹn tí mo bá àwọn tó jẹ́ àgbàlagbà nínú ẹ̀sìn tó bá ń tán ní opportunity tó ń wò wá ẹ dákun ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá ẹ máa bá wa love program kẹ́dẹ̀ máa bá wa share ẹ máa share so that a lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń wò wá ẹ máa love ẹ máa share ẹ máa share ẹ dẹ̀ máa love ẹ. mo wá wò pé ní library dad mi mo wá bá àwọn òwe kan pàdé àwọn òwe ní coming down to ilẹ̀ Yorùbá àwọn tó ṣe ìwé yìí mo rí ìwé bàbá wa Bọ́lájí Akéwúkéwé ah, ní táìtù ìwé yẹn wọ́n ní wọ́n kọ àwọn ìwé yẹn pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ pé járọ méjì kan ọgbà kínní kan ibẹ̀ ni mo ti ń study àwọn ìwé mo rí i pé wọ́n máa make àwọn references sínú Bible then mo tún wo àwọn ìwé bàbá wa Salaudeen Ọláyíwọlá Látẹ̀dẹ àwọn náà ti ṣe àwọn ìwé tó pọ̀ mo hmm. rí i pé nínú àwọn ìwé náà wọ́n á make references sí bíbélì ah àwọn kìíní máa ń interest mi ó máa ń amuse mi ó wá jẹ́ pé kí n máa wá ka gbogbo àwọn ìwé fortunately for me mo wá bẹ̀rẹ̀ sí lọ Islamic vacation course that was 1991 ọdún yìí ló pé thirty years tí mo ti bẹ̀rẹ̀ sí lọ islamic vacation course. Allah Akbar. the first islamic vacation course tí màá kọ́kọ́ lọ́ngbà náà organized by the MSSN ó ní èyí tí wọ́n ṣe ní ayétòrò ẹ̀gbádò níjọ́ náà lọ́hùn so gbogbo wa take off láti Ìbàdàn ní ọ́fíìsì bàbá wa Yágbóyájù of blessed memory kọ́lọ̀ kó bá wa ṣàforíjìn fún wọn nígbà náà old Ọ̀yọ́ state ní ayé TCTC kò tí Ọ̀ṣun ò tí ì kúrò lábẹ́ ẹ̀ Ọ̀yọ́ so uh, dad mi nígbà náà wọ́n wà ní civil service commission wọ́n kàn gbéranjọ́ náà ní nábà ní ó yáyá nábà wá sí hometown ìlóbù ó yẹ wọlé mo níbo là ń lọ dáàdi wọ́n ní ẹ̀ ń lọ sí islamic vacation course torí pé àwọn náà wà láwọn founding members mssn uh, ní nàìjíríà so bọ́n ṣàṣekó wa lọ ivc nìyẹn ivc yìí ni mo ti wá ń ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé amẹ́dídá ti rà dáadáa àwọn ìwé yẹn pọ̀ is the bible god's word what the bible says about muhammad who moved the stone ó pọ̀ crucifixion or crucifixion àwọn ìwé ìpọ̀ mo wá ń á nígbà náà àwọn tó máa ń ṣe ìwé bí àwọn dáwọ́tò islamiyà ṣe bó ti mọ aláṣẹlà ní mo ṣe gbogbo ńgbà náà àwọn ni foremost sellers tó i jẹ́ àwọn islamic uh, books mo wá bẹ̀rẹ̀ sí study àwọn ìwé yìí fortunately for me again subsequent ivcs tí mo tún wá ń lọ ibẹ̀ náà mo tún wá ṣe alábàápàdé dr daoud amao alága ah, nígbà tí mo tiẹ̀ wá rí àwọn iṣẹ́ àmọ́kẹ́ gbogbo àwọn ọmọ gbogbo àwọn professor jamal badawi gbogbo àwọn yusuf marcus mo máa ń wo àwọn yẹn ní orí fídíò orí tẹlifíṣàn ni gbọ́ngbà tí wọ́n á rí bàbá wa daoud amao alága mò ń rí àwọn físíkálẹ̀ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ tí wọ́n kó ti bible tí wọ́n nígbà náà so i became so much interested in comparative pátápátá so eléyìí ni uh, inspiration àti tó jẹ́ motivation fún mi tèmi náà fi wá ní à bá ti ń ṣe yìí o èmi náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìgbà tó di 1995 ẹ wo láti ìgbà tá a ti ń rábì sí yẹn 91 92 93 tó di 1995 làwa ni mo wá ṣẹ̀ wá wò pé yes ó yẹ ká wá kóra wa jọ ká wá form academy of islamic propagation àwa pè ní acadip so Akadib is twenty six years old lẹ́yìn báyìí bá a ṣe bẹ̀rẹ̀ lọ. Hmm. allah akbar allah akbar allah akbar twenty six years old allah akbar ah ọjọ́ ti gorí àwọn ọjọ́ ti pẹ́ <laughs> alhamdulilayi kí ọlọ́ba fúnlẹ̀ mi gígùn sí kí ọlọ́ba sọ̀rọ̀ kó jẹ́ kó bá fun le mi gígùn kí so now I ti yé bẹ́ẹ̀ ibi tí mo tún fẹ́ kí ẹ bá a sọ̀rọ̀ sí ó náà ní pé pẹ̀lú iṣẹ́ tẹ gbé lọ́wọ́ yìí ẹ ńlá ni o because ẹrù ẹrù ńlá ni kò ṣe gbogbo èèyàn lè rí hmm. so báwo ni day to day activities yìí báwo ló ṣe ń lọ báwo lè ṣe hmm. manage gbogbo nǹkan because academy tẹ bá rí academy ń sìn wàláì ó tóbi different branches different states people all over. even ní abroad gan báwo lè ṣe wọn manager eléyìí tó bí. Ah. Hmm. ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ṣe rí ẹ̀dá kan máa bá wa love kẹ̀dẹ̀ máa share program yìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ torí ó máa ṣàǹfààní even fáwọn tí ò ń ṣe mùsùlùmí náà ẹ máa bá wa love ẹ̀ ẹ̀dọ̀ máa share ẹ̀ ẹ máa share ẹ̀ sporadically ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè ah, kò sí ọjọ́ kan tí n bá jí tí mo jí látìgbà tọ́lọ́run ti gbèrú iṣẹ́ báyìí tó ti gbélé wa lọ́wọ́ kò sí ọjọ́ kan tí n bá jí báyìí tí kótó ẹ̀ tó dirú àsìkò yìí nígbà tí tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí n bá ti jí báyìí àyà mi á kọ́kọ́ já hmm. kí ló ń já mi láyà ni pé mo hmm. mọ̀ nígbà tí ò ti sí fóònù tá a bẹ̀rẹ̀ hmm. àwọn èèyàn máa ń pọ̀ lọ́dọ̀ mi àwọn èèyàn máa ń pọ̀ wọ́n wá àwọn èèyàn máa béèrè question wọ́n á máa móríṣiríṣi ẹ̀rí wá pé aládùúgbò àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ ẹnìkan sọ nǹkan báyìí nínú Quran ẹnìkan ṣe báyìí afẹ́kẹ́ bá wa wá ṣàlàyé afẹ́kẹ́ bá wa a máa ń lo ọ̀rọ̀ kan wá ní afẹ́kẹ́ wa fọ́ wọn lẹ́nu. <laughs> so ìyẹn máa ń pọ̀ nígbà tí o ti sì fóònù mo ó wá jẹ́ kó jẹ́ pé life mi gan on daily basis ńgbà míì àwọn èèyàn náà máa ń determine bí màá ṣe lo ìgbésí ayé mi fún mi. Hmm. tí n bá ti plan pé lénìí o nǹkan tí mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe ni kì í sábà rọrùn nígbà náà nígbà tó ti tó ti pẹ́ sẹ́yìn ṣùgbọ́n nígbà tí ó di wípé technology bí a wá ń lo phone ó ti wá ṣe bí lágbára sí ó hmm. lágbára ó lágbára presently mo máa ń sọ fáwọn èèyàn àwọn èèyàn tí mo ní pọ̀ contact tí mo ní pọ̀ mo dẹ̀ tún máa ń fàṣìkò tí n bá wà lórí here tọrọ àforíjì lọ́dọ̀ àwọn èèyàn pé kí ó ń rọrùn fún mi láti dá gbogbo èèyàn lóhùn so tí n bá ti ṣẹdú pé tí mo fẹ́ ṣe ní àwọn èèyàn ó máa pè wọ́n máa bá mi sọ̀rọ̀ messages ìgbà tó tiẹ̀ wá dáyé oní whatsapp yìí tó dáyé pé ká call ká text message eléyìí jẹ́ nǹkan tí ó máa ń ṣe bí ẹ nira díẹ̀ àmọ́ nǹkan kan wà tí mo fi wá wò pé a ní láti gbà fọlọ́n náà ni wípé à ń ṣe nítorí ara wa à ń ṣe nítorí ọlọ́run So it has not been all that easy on daily basis, honestly, mm. to be sincere. Uh, tí n bá jí láàárọ̀ different uh, messages lórí fóònù mi. Ìmí ìwà tó jẹ́ pé fún gbogbo àwọn èèyàn tán bá mọ̀ mí, wọ́n á rí wípé lóru Because mm. màá fẹ́ láti satisfy àwọn èèyàn, màá fẹ́ láti respond. Kí lóò làwọn èèyàn máa ń béèrè oríṣiríṣi ìbéèrè náà ni tó comparative. Mm -hmm so màá fẹ́ láti reply màá máa reply ìtagbára mi bá gbé tí n bá mo lè bẹ̀rẹ̀ láti ìgbà tí mo bá ti bọ́ sórí bẹ́ẹ̀dì lálẹ́ kí n sùn láago méjì mẹ́ta lóru tí má dẹ̀ tó ti jí báyìí tún kò sí ká má wàá sọ àwọn èèyàn tí ó máa ń mi wá àwọn tó bá close mọ́ mi dáadáa wọ́n rí i pé àwọn èèyàn máa mi wá gan so ṣùgbọ́n a kàn rí wípé n tá à ń ṣe à ń ṣe fún so a kì í rí lè lé make schedule àfi tá a bá rí wípé òkè o a ní program lé ní o tàbí mo fẹ́ go online tàbí mo fẹ́ lọ síbì kan tá àrọ̀gbọ́n dá sí pé yóò bá dẹ̀ ti sí nílé wọn lè bá yàn ṣùgbọ́n téèyàn bá wà nílé àrọ̀gbọ́n hmm. dá sí bí yẹn ṣe. so alhamdulilayi ìtí a tún fẹ́ fi kún òun náà ni pé a notice ah. pé majority of your program tẹ máa ń lọ fún alẹ́ lẹ máa ń sábà bí schedule ẹ̀ òru ẹ máa ṣe hmm. overnight bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé báwo lẹ ṣe ń rí strength àti energy yẹn tó yẹ pé gbogbo ẹ máa wà awake lóru ah for three ẹlẹ́mí ẹ̀ lè lo three days ẹlẹ́mí ẹ̀ lè lọ́jọ́ ẹ̀mí ẹ̀ lè lo two days overnight program ẹ̀ kí ni ó ń inspire yẹn kí ni ibo lẹ ti rí energy yẹn àti strength ṣé kò kò ń rẹ̀ yín gbà mí ni pé ah ó máa ti ẹ bá ẹ bá wa tẹnu bọ̀ ẹ bẹ́ẹ̀ ẹ bá wa tẹnu sí ibẹ̀ yẹn ẹ ṣeun ṣẹ́rí àwọn èèyàn máa ń béèrè náà wípé ah kò mà kí n rọrùn mo rántí ní ọdún kan èmi àti ẹnìkejì mi nígbà náà a máa ń pè ní abdulhafiz ìgbàyílọlá hmm. ó wà ní Zaria báyìí a lọ ṣe wáàsí ní wọ́n ń pe ìlú yẹn ní owó dé ẹlẹ́gìrì londo hmm. state gbogbo ẹni tó bá mọ Ondo town a máa yà ní John shakata ń pè ní ní pàkálà ṣe rí ní owóde ẹlẹ́gìrì nílùú yẹn a ṣe wáàsí fún ọjọ́ mẹ́rìndínlógún sixteen days subhanallah lálẹ́ mọ́júmọ́ lálẹ́ mọ́júmọ́ lálẹ́ mọ́júmọ́ consecutively marathon until the sixteenth day tòmí ti mi lè sọ̀rọ̀ mọ́ àti ẹ̀ pé àmọ́ pàǹtẹ̀ ń ṣe wáàsí kí lọ́fà ni wípé a rí wípé ó ń dùn hmm. ọ̀nà tó ń gbàdùn ni wípé gbogbo nǹkan tó ti ṣókùnkùn sáwọn èèyàn hmm. especially àwọn tí ò ń ṣe mùsùlùmí gan tí wọ́n wá síbi program àwọn gan mèkẹ́ ó wà interesting torí pé hmm. tá a bá kọ̀ ti bomi nínú báàbù báyìí lẹ́lọ́mí ó béèrè wípé a ṣé eléyìí wà nínú bíbélì mi ń gbàgbọ́ ọ̀dà ńgbọ̀ bá di lọ́la ń gbé olùṣọ́ àgùntàn mi wá nígbà tí olùṣọ́ àgùntàn náà bá dé ló náà wípé a Joseph hmm, kíní yìí ọkùnrin yìí máa fẹ́ le jù á lọ hmm. so ó máa ń wà interesting àwọn èèyàn bá ní a máa lọ mọ́ a bá lu ọjọ́ kìíní a lu ọjọ́ kejì a lu ọjọ́ kẹta bẹ́ẹ̀ làá fáwọn èèyàn ní kálí mọ́tò ṣáádà bẹ́ẹ̀ làwọn èèyàn di muslim nítorí iṣẹ́ ìgbà sílámù a ẹni tó jẹ́ wípé ó mú olùṣọ́ àgùntàn rẹ̀ wá àwọn tó ń pè lólùṣọ́ àgùntàn yìí náà kì í ṣe pé wọ́n ní nọ́lẹ́jì kan lọ títí náà o hmm. bọ̀tà àwọn nọ́lẹ́jì kan kàn fi ń tú àwọn èèyàn jẹ iṣẹ́ mọ̀ téèyàn bá ti mọ̀ kékeré nínú oko oko ní ibi tá à ń sọ yìí náà kì í ṣe ìlú lọ títí náà bọ̀t ìlú náà ni ṣùgbọ́n bí hmm. oko náà lápè ọlọ́run wá kádàrá ká lo sixteen days gbogbo ọjọ́ ni mo máa ń rántí pé sixteen days yìí ah kí ló ń fún wa ní strength kí ló ń fún wa ní energy kí ló ń fún wa ní vigor wàhálà result ni nǹkan tá à ń rí ṣẹ́rí ńjọ́ tá ti discover in tó sì fa ká máa ṣe wáàsí lálẹ́ ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán la máa ń ṣe buhari pé tá a bá fẹ́ ṣe à ń ṣe lọ́sàn-án náà dìsẹ̀ náà hmm. because gbogbo nínú Ramadan àárọ̀ mọ́sàn-án ni gbogbo à ń ṣe wáàsí lálẹ́ nínú Ramadan à kì í ṣe wáàsí lálẹ́ nínú Ramadan ṣùgbọ́n méjọ́lè tí ò bá ti jẹ́ nínú Ramadan alẹ́ ló máa ń jẹ́ in tó sì fa ni wípé ṣe rí àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé a fẹ́ bá sọ̀rọ̀ gangan tán jáwọn oní bíbélì nǹkan kan tó ń pè ní night vigil ó ti hmm. mọ́ wọn lára kí wọ́n ṣàìsùn lóru tó tá a bá wá gbégbá wáàsí ní ọ̀sán àdánwò hmm. méjì làwọn gan kọ́kọ́ máa ń rí àdánwò àkọ́kọ́ ni wípé àwọn mùsùlùmí gan ò ní dé in time hmm. táìmù tán máa dé sí yẹn a ní ti sọ̀rọ̀ ju bí méjì àsìkò òun á bá tó. Hmm ibòmíì tá a sì lọ kò ní síbi tá a ti fẹ́ kírun ńgbà ńbo la fẹ́ kó èrò sí nígbà náà kò síbi tá a fẹ́ kó èrò sí so ẹ̀ṣẹ̀ ó sì máa wà lọ́rùn wa torí pé àjáwọn èèyàn lọ kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la wá wò wípé then àwọn tí ì ṣe mùsùlùmí tán fẹ́ wá béèrè béèrè gan ò ní wá ọ̀pọ̀lọpọ̀ á wà níbi iṣẹ́ wọn àmọ́ tó bá jẹ́ lálẹ́ ni so ìyẹn la wá rò wípé alẹ́ yẹn máa dáa àwa experiment ẹ̀ àwa rí i pé ó rọrùn fún wa and that is why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn comparative preacher lẹ́nìí ẹ̀ rí i pé alẹ́ yẹn ni wọ́n á ṣe mọ́júmọ́ ṣe rí result nǹkan tá à ń rí yẹn ó ń kìpù wa ó ń kìpù wa invigorated and strengthened so kò jẹ́ kí a wà discouraged lórí bá a ti ń ṣe lálẹ́ and alhamdulilayi gẹ́gẹ́ bí ti gbogbo ayé náà mọ̀ tí gbogbo ayé rí tá a bá bẹ̀rẹ̀ báyìí nígbà tá a bá fi la sọ̀rọ̀ méjì ó tiẹ̀ dé stage kan sìn tá a bá fi la sọ̀rọ̀ bíi mélòó kan àwọn èèyàn ti jáde wípé a ṣetán láti gba Islam so bí ọlọ́run ṣe kádàrá wípé kí alalẹ́ yẹn kó wọlé nìyẹn kò sí ìhàn lára wa kò affect wa a dẹ̀ ń rí ṣe bó ṣe jẹ́ nìyẹn. alhamdulilayi alhamdulilayi ọpẹ́ ni fọlọmba ah, ibi tí mo ti fẹ́ àgbéyìnwó òun náà ni pé a rí pé ẹ máa ń kọrin púpọ̀ àwọn orin yìí hmm. ilẹ̀ ti ń dàkọ ṣé ilẹ̀ dàkọ ni àti pé báwo ni ṣé eh, àwọn wákàtí máa ń kọ níbi àwọn program yìí bóyá kẹkọọ bá akọ ẹ̀kọ́ náà pẹ̀lú sọ ibi tẹ́ ti rí àwọn orin yẹn náà tẹ́ máa ń kọ. ẹ máa bá dá wákàtí <laughs> ṣe rí àdáwákà orin pọ̀ orin pọ̀ orin tá a bá wò dáadáa àwọn orin máa ń kọ ó pín sọ́nà méjì àkọ́kọ́ orin tí àwọn olùṣọ́ àgùntàn àwọn deacon deaconess táwọn máa ń kọ bóyá nínú nínú gbọ̀ngàn chọ́ọ̀chì wọn a máa ń kọ in tó sì fẹ́mi láǹfààní tí mo fi mọ orin àwọn christian kọ dáadáa àkọ́kọ́ ni wípé gbogbo ẹni tó bá mọ tó bá hometown mi ní family house wa a ní church níwájú níwájú ìta wa I think is the biggest church in the whole of Ilobu kò sí hmm. church and one of the biggest in the whole Osun state one of the biggest in the whole Osun state ìyẹn kọ́kọ́ fún mi láǹfààní mo gbọ́njú mo gbọ́njú mọ àwọn orin ni nígbà tó jẹ́ hmm. pé bẹ́ẹ̀ náà wọ́n bí mi sí hmm. so kò sí orin tí wọ́n bá ń kọ ní church torí pé ṣe mọ̀ pé loudspeaker ni tí ò ní máa bọ́ sínú ọpọlọ wa. mo kàn rí wípé yes torí pé ọlọ́run ti mọ irú iṣẹ́ tó fẹ́ lò wá fún ó sì ti mọ ibi tí èèyàn dàgbà sí ó dẹ̀ ti mọ torí church tá à ń sọ yìí 1957 ni wọ́n kọ́ church yìí ah, this Anglican church yìí so gbogbo orin yẹn gbogbo orin yẹn ìgbésí ayé mi ni láti kékeré mo fẹ́ mọ̀ ju àwọn tó ń jẹ́ christian gan lọ nígbà jẹ́ pé bẹ́ẹ̀ náà mo dàgbà sí àwọn èèkàn lọ sínú church ni and that is why tó fi jẹ́ wípé tí mo bá ń bá christian sọ̀rọ̀ tí n bá ń kọ àwọn orin yóò mọ̀ pé mo mọ̀ nípa n tí mo fẹ́ bò ń sọ kì í ṣe pé bóyá èèyàn kọ́ńbì kan mo dàgbà sínú ẹ̀ ni mo mọ̀ gbogbo ẹ̀ for instance tí n bá ń bá christian kan sọ̀rọ̀ bóyá mo bi christian léèrè pé ǹjẹ́ o gbà pé christian máa ń pe jésù ní ọlọ́run ah, ó lè ní ah, ṣe mọ̀ pé christian yóò wò pé ah, bó wọn ṣe wá fẹ́ pe jésù lọ́lọ́run ẹ̀ lè pe jésù lọ́lọ́run kẹrin bàbá dá orin màá ní ọ̀dà orin yìí bá mi túmọ̀ ẹ̀ ó ṣe ó jésù a ò máa yìn ọ́ ó ṣe ó jésù ọlọ́run ayọ̀ wa ó ṣe ó jésù a ò máa yìn ọ́ bàbá gbọ́pẹ́ ta mú wa fún wa ó ṣe tí máa kọ́ fún màá bèrè kí náà dákọ láàrin yẹn ah, òun náà wàá wò wípé òótọ́ mọ̀ ni wọ́n mọ̀ pé Jésù lọ́lọ́ níbẹ̀ yẹn ó lè ní irú orin jákujàku wo nìyẹn one nonsense is that nígbà míì sì ni tí n bá tó mórin míì wá pé ọ̀dà elé nǹkan ìyìn ló yẹ ẹ́ ìwọ lọ́lọ́run o ìyìn ló yẹ ẹ́ Jésù ìwọ lọ́ba àwọn nígbà míì wà tí a tún lè kọrin míì tá a máa sọ pé bàbá fàgbára rẹ hàn bàbá fàgbára rẹ hàn kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo bàbá fàgbára rẹ hàn wọ́n á tún wá wò pé láàrin yẹn wọ́n pe Jésù lọ́ba whereas nínú Bible wọ́n bi Jésù léèrè pé are you the king of the Jew only my kingdom is not of this world ìjọba mi kì í ṣe tayé ọ̀tọ́rin yẹn gbé wá pé kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan lọ́ba lórí ààyè gbogbo ṣẹ́mọ̀ àwọn contradiction yóò wà máa ṣẹlẹ̀ ó mọ̀ wípé ah, ẹni tán béèrè wípé òun lọ́ba tó lóun kọ́ lọ́ba nínú bíbélì ẹ̀yin ṣe tún wá kọrin wípé òun lọ́ba so ọlọ́run fún wa ní gbogbo àwọn strategy yẹn ó fún wa ní gbogbo àwọn ó bless wa with all those uh, methodology láti lè fi pèpè gbogbo ẹ wọnú ara wọn so kàtígórì àwọn orin kan nìyẹn àwọn kàtígórì orin míì náà dẹ̀ wà tó jẹ́ wípé ridiculously tẹ́ ẹ bá ń kọ christian gan wò pé yéé ṣé jésù náà ẹ jẹun fún nìkan wọ́n lè ní wọ́n lè ní wọ́n dé láde ẹ̀gún jésù náà bá wúyẹ wọ́n tún tọ́ sí i lára wọ́n dé láde ẹ̀gún jésù yé títí ayé ẹrù yìí kò bá mi mọ́ wọn ò pé àpọ̀nà ah, ṣe lè dé ládé ẹ̀gùn tán tutọ́ sí lára irú wọ́nranwọ́nran wo nìyẹn gbogbo orú yẹn á mú wá nígbà míì tá a bá tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ crucifixion pé ìwọ náà gbọ́n tá a sọ lórí crucifixion wọ́n lè ní jésù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi òkú ó sọ mí dáláyé ẹ̀jẹ̀ rẹ iyebíye ló fi rà mí padà hallelujah mò ń wojú rẹ bàbá mi lọ́run bàbá mi lọ́run ò wá yí gbà mí padà ìmí wọn sì lè sọ pé ikú oró tí n bá kú iye ẹ̀ṣẹ̀ tí n bá jẹ gbogbo rẹ ló ti kó lọ jésù olúwa ó máa ṣe o torí rẹ ló ṣe àwọn orin yẹn pọ̀ mi ì mọye orin tí mo mọ̀ <laughs> so ọlọ́run dìídì kalẹ̀ tí wò pé yes iṣẹ́ tí mo fẹ́ gbélé ọmọ ọmọ yìí lọ́wọ́ ó ní láti ní àwọn kankan tí ó fortify it is like tí ọlọ́run bá rán àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run máa ń fortify wọn with miracle signs and wonders so tèmi gan fi máa mọ̀ mí pé yes then ṣe wá rí àwọn kàtígórì orin mi náà ni pé gbogbo orin tí àwọn Christian kọ yẹn ọlọ́run wá kádàrá ká ti bá wọn yí padà sí orin bó ṣe yẹ ká kọ nígbà tá a bá kọrin míì tí Christian bá sọ wípé Jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun ó ṣeun ṣé mọ̀ pé jésù náà ń pè lọ́lọ́ láàrin yẹn jésù mi ṣeun ọlọ́run mi ṣeun máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa gbéga máa gbé jésù mi gẹ́ngẹ́ ọwọ́ mi lókè yáyà máa ká lélúyà rẹpẹtẹ àwa wá bá wa ń yí padà ìjọ tí mo kọ́ fún pásítọ̀ kan ó wá wo mi lọ́wọ́ ni ah ọlọ́run mà jẹ́ ọlọ́run wọ ó sì ti bà orin jẹ́ mo ní ta ló wá borin jẹ́ àwa sọ pé àlàmí ṣeun ṣeun àlàmí ṣeun àlàmí ṣeun ṣeun àlàmí ṣeun má bẹ̀rẹ̀ mọ́lẹ̀ má gbé má gbéga má gbé àlàmí gẹ́gẹ́ orí mi nílẹ̀ ṣẹrẹrẹ ṣùgbọ́n ànákà àlà àlàmí ṣeun ṣeun ọ̀kan nìyẹn ẹ jẹ́ eléyìí máa kọ finally wọ́n máa ń sọ pé jésù ń ṣe mírèkù wọ́n wá ní àwọn ṣe mírèkù lórúkọ jésù wọ́n dẹ̀ ní orin kan mo ti gbàgbé orin ti mírèkù yẹn wọ́n ní Jesus ó perform tí bá rántí máa padà kọ́ so níbẹ̀ àwa yọ uh, ok wọ́n ní is a miracle working Jesus it's a miracle working Jesus is an alpha and omega it's a miracle working Jesus but time tá a bá ti establish nínú Bible wípé Ọlọ́run ṣe miracle àwa ní ẹ̀yìn yẹn change orin kò ní is a miracle working Jesus ibi tán ti ń pe jésù ní alpha and omega kì í ṣe jésù bẹ́ẹ̀ láwọn àmọ́ kọ́ pé it's a miracle working Allah it's a miracle working Allah is a awal wale ọ̀hìr awal ọ̀hìr ìbẹ̀rẹ̀ ìparí is a awal wale ọ̀hìr is a miracle working Allah so gbogbo orú nǹkan báyẹn ọlọ́run ọlọ́run kádàrá pé ká ti change gbogbo àwọn nǹkan tá change pọ̀ o àwọn kata change pọ̀ o ti mi ìfẹ́ kọ́ ọ̀rọ̀ eré yẹn kó gba táìmù wa torí mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ bí mi lè rí pọ̀ bọ́ kí n fi ti kí n fi ti fún mi àrágbáyé ó kọrin kan mo ti gbàgbé orin yẹn mo dẹ̀ bá wọn yí orin yẹn náà padà ẹni tó kọ Síónì o ní ìlú ayọ̀ Jerusalem o mo ti gbàgbé nínú àwọn orin yẹn wà tó jẹ́ pé nínú àwọn orin tí mo successfully Hmm. tí mo yí padà ní tí n bá rántí nínú bàtà máa ń béèrè question máa já sí máa máa mú wá. ẹ bá wa rántí ẹ sà ẹ bá wa rántí ẹ rántí. bákan àfikún ọláyí alhamdulilayi ẹ jẹ́ a fún àwọn mọ́là wa ní few minutes break inshallah kí a fi jẹ́ kí wọ́n sinmi díẹ̀ kí a fi yẹn. òun ni yóò gba àwọn èèyàn tí ó rà wàhálà kọjá rẹ̀ sẹ́lẹ̀ náà ní kọ̀pìlìkan rúṣùlán ìlà kàómìhì àwọn èèyàn tí wọ́n la rán wọn sí bíbélì wa ni tá a bá ti bímọ yẹn á sọ jésù ìgbàlà tó máa ṣe nítorí òun ni yóò gba àwọn èèyàn tiẹ̀ là ẹ̀rí di mélòó ó di méjì. jésù kò dá kínní kan. Quran chapter forty verse fifty nine yẹn Suratul Zukhruf verse fifty nine ọlọ́ni jésù tẹ̀ ń wọ̀nyẹn in huwa ila habdu kò jẹ́ kínní kan ju ẹrú sí ìmí ọlọ́run lọ jésù kò jẹ́ kinní kan. ọlọ́run ni jésù jẹ́ kinní kan o. bí kò ṣe ẹrú. ju ẹrú sí mi ọlọ́run a parí ìdẹ̀ra wa lé lórí. ọlọ́run ni a ṣe ìdẹ̀ra wa lé lórí. a sì ṣe ní àwòkọ́ṣe dáadáa fún àwọn ọmọ ilẹ̀ israẹli. ẹgbẹ́ ti tóbi fọlọ́run o. ọlọ́run ni àwa ṣe ní àríkọ́ṣe wàjàlínáhù mọ́tàlán lè bá ní israẹli a ṣe ní àwòkọ́ṣe dáadáa fún àwọn ọmọ ilẹ̀ israẹli. onígbé tí jésù bá ti fẹ́ sọ̀rọ̀ á ní nas ìní rasulullah ilaykum jami'an èmi ni òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ rántí gbogbo yẹn together jésù ni ya bani israel ìní rasulullah ilaykum kò gbọdọ̀ fi jami'an sí kò tó bẹ́ẹ̀. Quran sixty one verse six. wípé wípé èmi ni òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run rán sí yìí. èmi ni òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run rán sí ẹ̀yin ọmọ ilẹ̀ ìsírẹ́lì. ó di mẹ́ta láti nu Quran nínú bíbélì ìgbà tí jésù dé wọ́n ní a máa bí ó máa gba àwọn èèyàn tiẹ̀ là kò tí ì wá ẹ mọ̀jà àárín jìnnà jésù lóòótọ́ ó wá fẹ́ yan àwọn tí wọ́n àjọ máa lọ káàkiri. mélòó ni ilẹ̀ israẹli. ìran mélòó ìran méjìlá. jésù wá yan ìran méjìlá again luke six verse twelve ní ọjọ́ wọn ni. ní ọjọ́ wọn ni. alamis kò sásìkò jésù lọ sí orí òkè lọ gbàdúrà ó fi gbogbo òru náà gbàdúrà sọ́lọ́hún torí pé jésù fẹ́ yan twelve apostles among many disciples jésù wá yan tajud ìgbà tí ilẹ̀ wá mọ́ bíbélì wá ní ó sì pé gbogbo ọmọlẹ́yìn ẹ̀ ó sì yan àwọn méjìlá ẹ rí i pé láàrin ṣé jésù ṣèbó bẹ ọlọ́run ó wá yan àwọn méjìlá ó ti wá gbàgbé ní ara àdúrà tó gbà ń jọ́nà àdúrà náà ò gba síbí ọmọlẹ́yìn ẹ̀ méjìlá yẹn náà láti rí júdásì tó kó bá àwọn ìbéèrè gbáǹkọ́bì ẹ wá wò jésù wá yan méjìlá jésù wa ń fún àwọn méjìlá ẹ̀ láṣẹ pé tẹ́ bá ti fẹ́ lọ ṣe wá àṣẹ tẹ́ fẹ́ lọ sọ̀rọ̀ lọ́hùn wọ́n ni. ẹ wá ṣe lọ sọ́dọ̀ kèfèrí. jésù wa ni mi ìrìn lọ síbi kankan o mi ìrìn lọ sọ́dọ̀ àwọn kèfèrí o. ẹ wá ṣe lọ sọ́dọ̀ àwọn samaria. the city of samaritans enter ye not. ṣùgbọ́n. ṣùgbọ́n. ẹkútọ àwọn àgùntàn lọ iṣẹ́ ìsónù lọ. àwọn ọmọ ẹlẹ́sẹ̀ nìkan ni ẹ máa tọ̀ lọ o. Hmm. ó di mẹ́ta láti inú báíbù. ẹlẹ́ẹ̀kẹrin. ẹlẹ́ẹ̀kẹrin paul náà dá sí. in the book of acts of apostles chapter thirteen verse twenty-three. Paul wípé Act of Apostles thirteen twenty three. láti inú ilé ọmọkùnrin yìí. alhamdulillah malam ẹ káàbọ̀ sí orí ètò padà so àwọn malam padà ni chief lecturer àti founder of akadé tó gbogbo wa náà mọ̀ ní gbogbo àgbáyé ayé gbogbo wa náà ni àti mọ̀ wọn ẹ̀yin dẹ̀ mọ̀ wọn tẹ́lẹ̀ ẹ ti mọ̀ wọn báyìí náà ni o lecture wọn kún káàkiri lórí youtube tẹ́ lọ sórí youtube ẹ máa bá wọn lecture wọn káàkiri tó ti ṣe rẹpẹtẹ since twenty five years ago nínú ẹ̀ náà ni ìtẹ́ ń gbọ́ yìí alhamdulillah malam nínú àwọn ìbéèrè tí àwọn èèyàn máa ń béèrè náà ni pé tẹ́ fẹ́ estimate ni o abẹ́pòtẹ́t hmm. mélòó èèyàn mélòó lẹ rò pé ó ti tara yín tọ́nà ti fi tara yín gba ẹ̀sìn Islam ẹ jẹ́ àìpa estimate ẹ̀ tẹ́mi wọ̀gá ẹ̀ lè mọ accurate accurate accuracy ẹ̀ lè really mọ̀ but ẹ jẹ́ estimate ẹ̀ pé eh. pẹ̀lú estimate ẹ bá rò mélòó ló ti tara yín gba Islam. Ah, ìbéèrè tí ó dá ní ẹ béèrè kí n tó kí n tó dáhùn ìbéèrè yẹn mo ti rántí orin tí tí mo sọ pé mo yí padà orin màmá wa fún mi àlágbáyé ọjọ́ tí mo dẹ̀ kọ orin yìí tí mo kọ lákùrẹ́ ṣe làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí bùn mí lówó pé ha very good <laughs> orin yẹn mo kàn fẹ́ sáré kọ orin yẹn tó láwọn èèyàn béèrè pé kí n ṣàrántí orin yẹn wọ́n kọ orin yẹn pé ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló sì lò ó ìgbésí ayé rẹ fúnra mi ni mo jókòó èmi náà wá mo mo ní ẹ̀sìn sílámù lọ́nà tí ọlọ́run gbé kalẹ̀ ọ̀nà gbà láti dé o kò sí bẹ̀rù rárá o ìsìlámù dé ẹ̀sìn àlàáfíà ó pọ̀ lọ́wọ́ torí tán ni mo ṣọ́tìn ẹ̀ kí wọ́n lọ sí orí àwọn tí ó embrace Islam it's always difficult for me láti sọ́ngbà mi pé iye èèyàn báyìí àmọ́ mo ní analysis kan lọ́wọ́ maybe kò lè accurate náà but ó torí pé gbogbo àwọn tí Ọlọ́run kádàrá kí wọ́n di mùsùlùmí àánú Ọlọ́run ni wàláì àánú Ọlọ́run ni n tí mo dẹ̀ fi mọ̀ náà ni wípé tí ìbá ṣe pé ọlọ́run ọba nínú ọlá náà àánú ẹ̀ bá kádàrá kí wọ́n di mùsùlùmí tá a làwa tá à ń ṣe wá àsìtàn gbà sílámù who are ṣùgbọ́n ọlọ́run kan mọ́ ló nǹkan ní sábàbí ní two thousand and one a ṣe conference kan nínú acadip two thousand and one precisely twenty years ago conference yẹn ó dá lé lórí a pè ní international conference of converts and returnees to Islam international conference of converts and returnees to Islam àwọn converts and returnees ó jẹ́ àwọn èyí tí ó di mùsùlùmí láti acadip Nigeria a wá kó wọn jọ gbogbo àwọn tá ní rẹ́kọ̀dì fún láti 1995 tá a Ninety-five, 95 96 97 98 99 ìyá 2000 ọ̀pọ̀lọpọ̀ láàrin record but a máa ń ṣe nǹkan kan I'm ń kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò sí farahàn mọ́ so àwọn ìtaní record fúngbà náà a wá ṣe pamphlet fún wọn a kọ list of their names nígbà náà la fi afa abdulfatai olóyèmí la fi ṣe chairman la fi ṣe olórí àwọn tí wọ́n jẹ́ rivert àwọn tí wọ́n gba Islam a gádà over two thousand names nígbà náà 2000 names of delivered. rivers ńlá ṣe sínú booklet booklet náà a sì máa ń rí dọ́là ṣe wá rí láti 2001 ọlọ́run ò kádàrá ká ṣe conference yẹn mọ́ until ìgbà tó di 2013 a ṣe program kan program yẹn nílùú àkúrẹ́ ẹ máa bá mi ṣí ẹ máa bá mi dé mo ẹ jẹ́ ká for for sake of eh, uh, the program ẹ já sọ wípé 2000 uh, names ló wà ní list tá a lò ní tá a lò ní year two thousand and one yìí ṣé wá rí two thousand and thirteen láti two thousand and one títí dé two thousand and twelve àwọn èèyàn ń embrace Islam náà but à ń àkọbi ara sí pé ká máa keep record torí pé ìgbà yẹn ni lecture wa boost gan tá ń pè wá lọ́tún lọ́sì sọ àti ẹ̀rọjú láǹtí ẹ̀ ń dókòó káwọn èèyàn jọ ṣe wá but as at twenty thirteen tá a ṣe àkúrẹ́ for islam kan eléyìí tí one of our sisters ti deborah ikma tó ti embrace islam ìgbà tó di december a wá kó àwọn èèyàn mẹ́sàn-án jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ní calculator ẹ máa bá mi tẹ̀ two thousand nígbà tó di twenty thirteen a wá kó àwọn èèyàn mẹ́sàn-án tí wọ́n embrace islam ní uh, december ní around november yẹn ní twenty thirteen a kó wọn jọ a lọ ṣe reception fún wọn nílé doctor abdulgani ogunlẹyẹ of blessed memory kọlọn kọba àforíjì wọn dr abdulgani uh, ogunlẹyẹ wọn jẹ senior gynecologist ní uh, uh, nílùú saudi arabia tí mo sì láǹfààní láti wà lọ́dọ̀ wọn ní medina ní saudi arabia níbi tán ti fún mi ní oríṣiríṣi àwọn materials tó ń assist me on my comparative uh, activities kódà àwọn ní center lákùrẹ́ náà tí mo máa ń visit ibẹ̀ náà tí mo ti ń gba training nígbà náà now níbẹ̀ la ti wá ṣe reception fún àwọn mẹ́sàn-án nínú àwọn mẹ́sàn-án yẹn ni sista wa ikima deborah lowan jona lom ìgbà tó di 2014, the whole of 2014, fourteen a wá kọ gbogbo àwọn èèyàn tó gba islam a wá lọ ṣe reception fún wọn ní lecture theatre federal uh, School of Survey. That was uh, 20, uh, that, that was 20, 2015. That was 2015. Uh, meanwhile, àwọn èèyàn pọ̀ náà tán embrace Islam o mi ìjẹ́ ẹni mélòó mo ti ẹ̀fẹ̀ rántí ìbọn mo kàn fẹ́ sọ àwọn èèyàn tó já wípé nínú àwọn ìwé tí mo kọ́ lọ́wọ́ yìí àwọn ìwé tí mo kọ́ lọ́wọ́ yìí ni àwọn ìwé reception àwọn ìwé tá a ti ṣe reception fáwọn èèyàn tí màá kàn ka list yẹn jáde so in twenty fourteen one hundred and twenty rivers wọ́n gádà ní lecture theatre ní school of survey lọ́yọ̀ọ́ hmm. gbogbo àwọn tó embrace Islam nígbà náà twenty thousand and fourteen a ṣe reception fún wọn ní twenty fifteen àwọn tó embrace Islam ní twenty fifteen a ṣe reception fún wọn ní January twenty four twenty sixteen àwọn ìyẹn jẹ́ one hundred and thirty eight so ẹ máa bá mi rò pọ̀ 2000 right. plus 9 plus 120 plus 138 then ní 2016 àwọn tá a ṣe reception fún wọ́n jẹ́ 366 a ṣe fún wọn ní kakanfo conference center ní ìlú ìbàdàn ní february 5 2017 ní the whole of 2017 wásálẹ̀ a rí àwọn 316 bronchial talonjọ́ náà ní 316 a ṣe reception fún wọn láti gbé wọn wọlé ní 2018 january ní kakanfo náà ní ìbàdàn ìgbà tó di 2018 gbogbo àwọn tó embrace Islam ní 2018. eighteen figure yẹn rise wọ́n jẹ́ 733. so this 733 hundred a ṣe reception fún wọn ní January 6, 2019, nineteen ní Deep Center nílùú Òṣogbo lọ́sùn state ìgbà tó di 2019, nineteen Bronco ẹni a ṣe reception fún 368 láwọn tá a ní rẹ́kọ̀d fún àwọn èèyàn pọ̀ tá a ní rẹ́kọ̀d fún o a ṣe fáwọn yẹn ní January twelve twenty twenty ní International Conference Center nílùú Ìbàdàn so ìgbà tí a wá kó gbogbo ẹ̀jọ tá a wò láwọn tá a ní rẹ́kọ̀d fún ní táìmù yẹn àwọn tá a ní rẹ́kọ̀d fún ó ti ń súnmọ́ about eh, five thousand ó ti ń súnmọ́ five thousand whereas àwọn tí a ní rẹ́kọ̀d fún pọ̀ tí ì ṣe kékeré mi ò lè mọ mi ò lè mi ò lè mọ yín wọn e, e, eyín tó fọ́nì ni wípé mo ní ọjọ́ kan lẹ́mi ẹjẹ́ ń parí ẹ̀ pẹ̀lú lè ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn tí ń wo video CDs àwọn tí ń wo videos on YouTube and Facebook tí wọ́n á dẹ̀ embrace Islam àwọn náà ara àwọn tọ́nà kádàrà kan embrace Islam through our activities nìyẹn mo wà ní mo wà ní Germany ní ọdún kan mo fẹ́ ti Germany bọ́ sí I think mo fẹ́ ti Germany bọ́ sí France yes from Germany to France mo wá wà ní airport hmm. àwa ń jókòó mo fẹ́ board flight bẹ́ẹ̀ ni mo rí arákùnrin kan àwa méjì ni lájọ jókòó ní ah, àti brọ́dà mi Alhaji Nurudeen Busari mo sì bá wọn sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ àná bí arákùnrin kan ṣe ń bọ̀ nìyẹn ló bá ṣàtẹ́jú mọ́ mi ah, ó ṣàwò mí títí tí kí ló ṣẹlẹ̀ ló bá ní sọ́rí o ṣé kò ń ṣẹ̀yìn ni Malam Yusuf Adépọ̀jù mi tètè fẹ́ dáhùn lórí mi mọ tó ń béèrè mi mọ bóyá mo ti dáràn ni o bóyá kinní kankan ni o mo ṣáà dákẹ́ díẹ̀ mo ní ṣé kò sí ah ó ní malam yusuf náà ni ó ní ẹ̀yin ni ìyàwó mi wò tó fi embrace islam Allah. ṣé wàá rí yẹn mi wàá mọ iye èèyàn bẹ́ẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí mo lọ sí ìlọrin mo wá wà ní shoprite nílọrin ní tí mo ń sọ yóò ti ju two weeks lọ. ǹjẹ́ kí n mo bá wọnú ibìkan mo fẹ́ ra nǹkan kan bí kan nìyẹn in fact fídíò ẹ̀ wà mí ló bá ní Allahu Akbar Allahu Akbar ó ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ṣé mo bá ya fọ́tò mo ní ṣé kò ah ó ní fídíò yín ni mo wò tí mo fi di mùsùlùmí. mo wá mo wá ba jọ jókòó àjọ ṣe wá yẹn wá pọ̀ ìyẹn pọ̀ tákàn approach mi pé fídíò ló ń wò ẹlòmíì lórí fóònù fídíò ló ń ìgbà míì mo lè wà ní mọ́tò a lè wà ní hold up mo wà ní hold up mo wà ní hold up nìbàdàn jọ kan lárákùnrin yẹn bá rí hold up ó dẹ̀ park ló bá sáré wá ó dẹ̀ kan owó bá ó pa owó ló bá kọ lé mi lọ́wọ́ mo ní pé kò sí ó lóyìn lẹ́sọ mí di mùsùlùmí mo ní àfẹ́yìn ah, tó mo sọ yín di mùsùlùmí ọlọ́run ló sọ yín di mùsùlùmí mo wà ní petrol station ní ah, ah, mega station ní ní Abẹ́òkúta mo dẹ̀ ra epo tank i mean mo mo mo ṣe páàkì báyìí ta fíìlì táǹkì ta ṣe anything ẹni tó ta petrol fún wa bá ní ẹjọ́ wọ́n ní ká má gbowó lọ́wọ́ yín mo ní kí ló dé wọ́n ní arábìnrin kan sọ́nsìn wípé ẹ wo málàmù yẹn o fídíò wọn ni òun wò tóun ti embrace islam o so gbogbo iye owó epo tí wọ́n bá fẹ́ rà everything ẹ ṣàkọ sínú àkáǹtì mi mi ìwà mọ irú yẹn wá pọ̀ tó máa ń ṣẹlẹ̀ all the time mo lè máa lọ kẹlòmíì rí mi ẹlòmíì lè pè mí àkíní kan láwò so a ní rẹ́kọ̀dù fáwọn yẹn ṣùgbọ́n àwọn ìta ní rẹ́kọ̀dù fún for period of uh, 1995 tá a bẹ̀rẹ̀ títí di 2001 uh, a ní rẹ́kọ̀dù láti 2002 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and nine and ten and eleven and twelve a tún bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù padà twenty thirteen so gbogbo táìmù tá a fi ní rẹ́kọ̀dù yẹn ó pọ̀ kì í ṣe ọmọdé ọdún but time tá a wá bẹ̀rẹ̀ sí ní rẹ́kọ̀dù padà again wálẹ̀ sí twenty twenty tá a wáyé a rí wípé ó ti ń lọ bí close to three thousand mọ́ two thousand tẹ́lẹ̀ so tá a bá wò bàtà ní rẹ́kọ̀dù yẹn it's already over five thousand ìgbà tá a dẹ̀ ní rẹ́kọ̀dù gan ó pọ̀ ju bàtà ní rẹ́kọ̀dù lọ so kọ́lọ̀n kó kó kó ṣàánú wa. allah akbar allah akbar subhanallah wallahi it is so ah alhamdulillah alhamdulillah ọpẹ́ ní fún Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí wa náà tí a wò wá bá ṣe mọ̀ pé ànábì sọ̀sọ́ra ń sọ̀rọ̀ nípa kẹ́nìkan fi tẹ̀sí kéèyàn fi kéèyàn kan fi ẹnìkan mọ̀nà ẹ̀sọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ láì kò o àdìsí pọ̀ gan lórí ẹ̀ àdìsí nípa ń pé ẹnikẹ́ni tó bá sọ̀yàn di mùsùlùmí hmm, ó dájú pé kéèyàn ní kámẹ́ọ̀ ẹ̀yẹ̀ ń àdìsí yẹn àdìsí yẹn ní qala wallahi anábì ní òun búra pẹ̀lú ọlọ́run la an yadiyallahu bika wajula khayrun laka min an yakuna laka umrun an anábì ní pé fi ọlọ́run bá wà àlékẹ́ ọlá mo fi búra dàtí ọlọ́run bá fi ẹnìkan ṣe ìdáyà fún ẹnìkan ó nọ́lá ju ó nọ́lá ju ràkúnmí tó jẹ́ bó jẹ́ pupa tó dẹ̀ wọ́n jù lọ bẹ́ẹ̀ náà yàtọ̀ máa ń dá la alàlẹ́ khairi falahu mislu ajri fàáyì ẹnikẹ́ni tó bá fi ẹ̀dá kan mọ̀nà <clears throat> ó so ó fi ẹ̀dá kan mọ̀nà ànábì ní ọlọ́run tẹ̀ máa fún lẹ́sàn-án tó ń fún ẹni tó ń ṣe tó wà lórí ìmọ̀nà yẹn tó bẹ̀rẹ̀ pé ó fẹ́ ẹni ó sọ ẹnìkan dé mùsùlùmí gbogbo iṣẹ́ tó ń ṣe ìwọ náà ti kó ẹ wá wo kí ẹ máa kó iṣẹ́ five thousand people ah lọ́jọ́ ìkẹ́ àmọ́ tí ànábì sàṣàlám bá ti tò báyìí ẹ́ àwọn èèyàn tó máa tún wá tò lẹ́yìn ànábì sàṣàlám tí ọlọ́run bá kí ọlọ́run malamisu náà wà ń bẹ́ẹ̀ àwọn tó máa tún wá tò lẹ́yìn malamisu náà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kó máa wọn náà jẹ́ máa wọ̀ ọlọ́run jẹ́ káwọn náà jẹ́ ọlọ́run jẹ́ kó máa kọ́lọ̀ máa da iṣẹ́ wa dànù máa da iṣẹ́ wọn dànù kọ́lọ̀ ń bá wa fún class àti mutaba tó péye ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ náà àmì àti pátápátá alhamdulilayi náà ṣe ẹgbẹ́ wa tẹ̀sẹ̀ sí rìn díẹ̀ lórí pé a ti gbọ́ àwọn achievements àwọn àkọ́kọ́ hmm tó jẹ́ pé àtọ̀dọ̀ ọlọ́run ní ìmọ̀tọ̀lá alaykum lórí yín ni o ìkẹ́ ọlọ́run bá lórí àti àánú ọlọ́run bá lórí yín ni. now báwo lè ṣe wá ń dè pẹ̀lú àwọn ọ̀tá ilé ọ̀tá ìta àti ọ̀tá bí kò àmọ́ pé ànábì sọ̀sọ̀ nígbà tá a ka ètò ànábì sọ̀sọ̀ náà bí ànábì náà ń dè pẹ̀lú àwọn ọ̀tá inú ilé inú ilé kọ̀ọ̀kan bí hmm. ẹ̀rọ kọ́kọ́ gbógun tì lẹ́yìn náà ànábì náà pẹ̀lú ọ̀tá ìta lọ́nà fi ń sọ bá nàbí pé yorí dùnà ayùtfí ònúrọ̀lá yàbùwáhìm ọlọ́ni wàyàbà lọ́hù ilà ayùtí mọ́ núrọ̀ wàlá kárí àríkàfẹ́rún ọlọ́run sọ ayàkàlẹ̀ hmm. pé yorí dùnà ayùtfí ònúrọ̀lá wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run tó ń káàkiri ọlọ́run ni pé bí àfùwáhìm pẹ̀lú nǹkan tó ń wí jáde lẹ́yìn náà àti pé hmm. àwọn èèyàn wí nǹkan so lẹ́yìn náà àti rí pé wọ́n ti ẹ̀bẹ̀ ọlọ́run wà yẹ́bà lọ́ ṣùgbọ́n ọlọ́run kọ̀ fún wọn wọ́n ní kò pọ́n sí ọlọ́run ni òun kọ̀ fún wọn wọ́n kàn ń ṣeré ni wọ́n kàn ń pariwo ni ọlọ́run wa sọ fún anabi sọ pé ah, ah, ọlọ́run wa sọ fún anabi pé wà lọ́wọ́ kárí àlìkàfí kódà tó bá jẹ́ pé àwọn nǹkan tá à ń ṣe yìí tó bá jẹ́ pé àwọn èèyàn dislike ẹ̀ wọ́n máa dislike ẹ̀ àwọn kèmí lè máa dislike ẹ̀ tó gbọ́ èèyàn lè pa ìmọ́lẹ̀ ọlọ́run báwo lè ṣe dì pẹ̀lú àwọn negativities because ìṣe uh, ah. pé iṣẹ́ ìdẹ́gbẹ́ yẹn ó wúwo báyìí ṣe dé pẹ̀lú àwọn negativity tó wá láwọn àárín mi. ẹ ṣeun kí ọlọ́run bá kó bá mi san yín ní ẹ̀san lórí àwọn ìbéèrè tí ó máa ń sábà jẹyọ ní gbogbo hmm. ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń wò wá láti ilé ẹ ẹ tún máa bá wa chair program yìí ẹ máa bá wa love ẹ ẹ máa bá wa like ẹ kó lè hmm. ṣàǹfààní ó dẹ̀ máa jẹ́ sadakatu jàríyà torí tí àwọn èèyàn bá tarí èèyàn mọ̀nà ẹ̀san ńlá ẹ̀san olóore tó wà níbẹ̀ ni so share it sporadically to the whole world. ìbéèrè tí ẹ béèrè yìí mo máa ń sọ fún àwọn èèyàn pé gbogbo ẹni tó bá fẹ́ gbé iṣẹ́ ọlọ́run lọ́wọ́ especially especially lórí ọgbà ẹni tá a gbé lọ́wọ́ yìí ọ̀tá gbúdọ̀ pọ̀ ọ̀tá inú ilé ọ̀tá òde hmm. torí wípé à ń bá ìṣú ja ogun ni. Mm. Hmm. agbógun ti èṣù ni èṣù náà dẹ̀ ní ọlọ́run ti sọ pé ẹ mú gẹ́gẹ́ bí ọ̀tá yín o òun náà ó máa gbógun o so àwa àti èṣù àjọ ń wọ̀ yá àjà ni àjọ hmm. ń wọ̀ yá àjà àmọ́ nkankan fún wa ní encouragement ó fi wá lọ́kàn balẹ̀ náà ni wípé ọlọ́run wà pẹ̀lú wa. Hmm. ẹni tọ́nà bá ti wà pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan ti wà pẹ̀lú ẹ̀ kódà bí gbogbo ayé bá láwọn ò ní wà pẹ̀lú ẹ̀ ní ìgbà tá a bẹ̀rẹ̀ academy of islamic propagation tá a bẹ̀rẹ̀ ah, eré ni àwàdà ni kò kọ́kọ́ tiẹ̀ fẹ́ sí wàhálà àmọ́ immediately tí a bẹ̀rẹ̀ sí ní resort ogunde hmm. ìgbà tí sẹ́rí gbogbo nǹkan tí ò bá hàn sáyé tó yóò bá ní achievement nǹkan kan. Hmm ẹ ẹ lè ní problem kò lè sí wàhálà kò lè sógun but moment tí n tẹ́ ń ṣe lọ́wọ́ bá ti ń so èso oore ah ogun ogun yẹn máa dé ni tí mo máa ń sọ fáwọn èèyàn nìyẹn mo dẹ̀ máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ogun tó dé yìí it is not to weigh us down èèyàn gbọ́dọ̀ prepare a ti mọ̀ pé ta la fẹ́ fi tiwa jọ nínú suratul hankabut tọ́lọ́ ti sọ pé ahasiba nasa do men think ọlọ́run wa ń ṣàlàyé lọ pé they will be left alone without being texted. Allah akbar. ẹ èmi máa ń gbà wípé tí ò bá tí ìṣógun intan ṣe ò nítumọ̀ kí n wá mú eléyìí wá nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kan wà tájọ bẹ̀rẹ̀ ṣe rí èmi ní pọ́lísì kan ó lè àwọn àwọn èèyàn mi náà kan náà dẹ́wà táwọn náà bá tó ń ṣe àpọ́lísì mi yẹn and eh, kí ni pọ́lísì yẹn ni wípé èmi máa ń fẹ́ development lórí gbogbo ohun tá a bá ń ṣe kí ayé gan rí wípé à ń achieve káyé gan rí wípé ọlọ́run support wa ọtí tí mo wá kọ́ rí pẹ̀lú àwọn kan tí wọ́n ìròrí wọn ò bá ti ti wa lọ́ngbà náà ni wípé àwọn rò pé n tá à ń ṣe ká máa fi make owó so wọ́n á wá máa fún mi ní pressure wọ́n á máa mount pressure lé mi lórí wípé ah táwọn èèyàn a bá fẹ́ ṣe program táwọn èèyàn bá fún wa lówó tá a bá ṣe program tán successfully tówó bá kù ẹ jẹ́ pín owó eléyìí tí a máa ń wò pé a ṣe wá pín owó nǹkan pọ̀ tá a fẹ́ ṣe ibi tí ogun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n nígbà tó yá ọlọ́run gbé wa jẹrí ẹ̀ látara inú kan àti òdodo tá a gbé lọ́wọ́ tá a sì gbọ́dọ̀ ṣàbòsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ogun yẹn wá pọ̀ ó wá jẹ́ ogun lóríṣiríṣi àmọ́ nǹkan kankan wà tí mo máa ń mọ̀ tó dẹ̀ máa ń dá mi lójú ni wípé crisis and problems in life trials of Allah it is it, it, the trial of Allah does not come láti destroy ntẹ́yìn àgbé lọ́wọ́ rather láti propel èèyàn into greatness ni tá a bá ní àní gba trial látọ̀dọ̀ Ọlọ́run àní gba àgbéga kí lọ́lọ́run fẹ́ fi mọ̀ wípé yes sáwọn èèyàn tèmi ni so ogun gbọ́dọ̀ wá from west from south from north from east ṣé wàá rí ogun ti lé ogun ti ta ogun ti àwọn tí ò ṣe mùsùlùmí ó tiẹ̀ mọ́ wọ̀n but internally ó dé stage kan àwọn kan ó gbà decide wọn ò ah ẹ wo àáfàá Yusuf o ó ń pa star wa mọ́lẹ̀ o torí pé tán bá fẹ́ ṣe nǹkan malam yusuf tán bá fẹ́ ṣe nǹkan akadib tán bá fẹ́ ṣe nǹkan malam yusuf máa wá wò pé èwo ní jẹ́ pé wọ́n pa star mọ́lẹ̀ ṣe bí tọlọ́run là ń ṣe tá a bá dẹ̀ ti ń ṣe tọlọ́run kò sí ẹnìkan ń pa star àfa kan wọ́n ní wọ́n yẹ kán pé wọ́n à pé nígbà náà ní gbogbo àkúrẹ́ tá à ń wí tá a bá dé program àwọn èèyàn ṣàní kí n sọ̀rọ̀ èmi dẹ̀ ní tẹ́ bá mọ̀ mí dáadáa ẹ̀rí pé mo jẹ́ èèyàn kan tó máa ń tijú ọlọ́run kàn gbèrú wá sí i ọlọ́run gbé sí mi lágbádá ni mo máa ń tijú gan mi ò ń fẹ́ sọ̀rọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ program mi ti ń bá débẹ̀ màá máa ti kàn kankan pé ẹ dákun ẹ má jẹ́ ń sọ̀rọ̀ bí èmi náà ṣàlè wá kémi náà wá gbọ́ wá sí i bàtà àwọn èèyàn sọ pé a gbóhùn rẹ̀ kó tiẹ̀ sọ̀rọ̀ fún ìṣẹ́jú kan kó ṣe wá well kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i so àwọn crisis yẹn ó gbúdọ̀ wá tá a bá ń ṣe program tá a bá ń ṣe activities tá a ń ṣe yìí tí ó bá wá èmi ò gbà pa àti ní àti achievement àmọ́ nǹkan kan wá níwà tí mo túmọ̀ gẹ́gẹ́ bí tí mo sọ fáwọn èèyàn ni wípé all these crises they are surmountable crises they are surmountable problems tó gbọ́dọ̀ máa wá bí kan bá ń tán ìkan ó dé ní gbogbo twenty years sẹ́yìn ọ̀tọ̀ lè tí mo face nígbà tọ́lọ́ ní kí yẹn lọ nínú àánú ọlọ́run àwọn tó gbógun tì mí gbà náà wàláì ìkọ̀ọ̀kan èjèèjì náà ni wọ́n wá tí wọ́n wá ń tọrọ àforíjì wájú ọlọ́run nígbà tán padà realize wípé ah, gbogbo táwọn ń ṣe yìí ìgbà náà kò tí sáyé social media so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ogun kan wà náà tí mo lè mọ́ tí láǹfààní àti sọ bóyá tọ́rọ̀ bá débẹ̀ tó ti ṣẹlẹ̀ sí mi tọ́lọ́run ti ní kí n rí kọjá all in the name wípé àgbéṣẹ́ tọ́lọ́run lọ́wọ́ bó bá yá pé yóò gbé lọ́wọ́ ẹ̀ ní rí àwọn ogun yẹn o ẹ ní rí ṣùgbọ́n ilé ìtẹ̀yàn gbé lọ́wọ́ a gbọ́dọ̀ máa rí ká sì máa nígbàgbọ́ wípé ogun yẹn ò lè tán yóò máa wá títí yóò máa lọ yóò máa wá yóò máa lọ yóò máa strengthen wa yóò máa develop wa bí kan bá tán ìmí ìtú gbọ́dọ̀ dé ìjọ tó a bá ti sọ wípé a fẹ́ kí wàhálà wá mọ́ tá a bá sọ pé a fẹ́ kógun dé mọ́ wàhálà àmì ńlá achievement kankan ṣùgbọ́n tá a bá ṣàrònú wípé a fẹ́ máa achieve fọ́mọ̀ a fẹ́ máa wà progress a fẹ́ máa ní progress a fẹ́ máa advance ogun náà gbọ́dọ̀ máa ṣe bó ti ṣe ilẹ̀ nígbà ayé ànábì muhammadu ni kò sójì sí ọlọ́run kan tí ò rí ṣòro kánàbí noah ni ò ní problem àbí anabi musa ní salatu wa salam àbí ànábì ibrahim àbí anabi wa muhammad àbí jesus christ wọ́n bà jésù lórúkọ jẹ́ wọ́n pè lọ́mọ àlè wọ́n lé kúrò ń sá káàkiri wọ́n gbógun tì í wọ́n láwọn pa kò ní sinmi kò ní kankan ànábì ọlọ́run nìyẹn ò kí wá ta wá là wá ogun yẹn máa dé ni o kó sì máa ní propel wa to greatness yóò máa dé náà ni kọ́lọ́ má jẹ́ kó stop ọ̀ká máa borí ẹ̀. amin alhamdulilayi alhamdulilayi ah, ah, ẹ ṣeun gan ni malam so alhamdulilayi ah, ibi tí mo ti fẹ́ béèrè lọ́wọ́ yìí ó dàbí pé alhamdulilayi pé àwọn kan yìí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ negativity àwọn kan bẹ́ẹ̀ fún wa yín personally spiritually. more so academic in general, fún ẹ gbogbo báwo ni máa kí ni sort of motivation tó máa ń calm back see track tó yín pé in fact nígbà tí ẹ sọ nípa tí ànábì sọ̀rọ̀ sọ́là nígbà tí ogun dé ayé ẹ̀ ọlọ́run nídìí láti gbé ànábì wá sókè ni tó gbé lọ sọ̀rọ̀ àmì ẹ̀jẹ̀ láti wá kàn sọ ẹ̀ ọlọ́run tún ayé àkàrà pé wà á dúhà ìwà ànábì máa ẹ̀ ọ̀ọ̀ọ̀ọ̀ ìzà sàjà máa wà dà ákà wọ̀ òun ò tí ì filẹ̀ òun ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o òun kàn ń wò ni o nígbà tó ń lò nígbà tó wá yá ọlọ́wà ní wa ẹwà irú subhana lẹ́sìn asọ̀bì hàbì àsìkò yẹn ti tó jẹ́ ìgbé wa sókè <laughs> ọlọ́run gbé wa sókè láti wáyé ìpín yẹn ọlọ́run tó bá dàgbà sórí ilẹ̀ pé continue your mission ẹ̀yin fúnra yín kí ni nǹkan source of motivation yìí tó máa ń gbé yín pa because ní àkànní ogun máa ń pa ó máa ń ṣẹlẹ̀ nígbà míì nígbà yìí máa ń rẹ̀yàn wàláì ó máa ń wà wédìí tó báwo ẹ ṣe wá ń ṣe personally. a dúpẹ́ fún ọlọ́run ṣe rí mo sọ lẹ́ẹ̀kan pé ó pé twenty ó ti lé ní twenty six years hmm. tá a ti bẹ̀rẹ̀ dáwà yìí within twenty six years yìí ojú mi ti rí láyé rí ṣé ìjọ́ tí wọ́n ní kẹ́nìkan pa mí lákùúrẹ́ níjọ́ náà lọ́hùn hmm ó dẹ̀ wọ ibi tí mò ń gbé ó débẹ̀ torí pé nígbà yẹn ogún lé gbogbo àwọn èèyàn wa tán bá wà lákùrẹ́ tán bá ń wò mí life nígbà náà wọ́n mọ̀ wípé a fi ojú wu iná ikú gidi hmm. a fi ojú wu iná kú tó ní agbára àmọ́ ká fi gbogbo ẹ̀ tì sọ́dọ̀ ọlọ́run náà tí ọkàn èèyàn bá le tí ọkàn èèyàn bá le níbi iṣẹ́ ọlọ́run ọlọ́run náà ló fortify èèyàn mo ní àwọn tí ẹ̀rù ń bà nínú àwọn èèyàn wa ń gbà náà tí wọ́n ń sọ fún mi wípé ǹjẹ́ ànípa iṣẹ́ ìtì báyìí mo ní bí gbogbo yín bá lẹ̀ ṣe mọ́ bó bá kú èmi nìkan èmi ò ní fi iṣẹ́ ilẹ̀ bí gbogbo yín bá ń bẹ̀rù èmi ò ní fi iṣẹ́ ilẹ̀ o ogun lè ń gbà yẹn gan tó jẹ́ pé tí ń bá rìn báyìí mọ́nítọ́rìn ni àkúrẹ́ mìtìtì inú mi dùn pé gbangba ayé ni mo ti ń sọ yìí èmi àti ìmáàmù wa ní àkúrẹ́ the chief imam of akure kingdom alhaji wa abdulhakeem akorede kọlọn kó bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn à ń sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó lọ yìí àwa mẹ́nu bà àwọn iná àwọn ogun tá a ti fojú tá a fojú tá a fojú wì tí ì ṣe ogun kékeré in tó bá fi di wípé wọ́n fẹ́ gbẹ̀mí èèyàn ṣe mọ̀ pé n tó lágbára ni many people backed out but Ọlọ́run ò kádàrá kémi yẹ. Yeah nígbà tí a tún kúrò lórí ìyẹn ṣé ogun ìgbà tí ọlọ́run ọlọ́run ọlọ́run mú àdánwò ti health wá ṣe mọ̀ pé ogun yẹn tún lágbára tọ́lọ́run bá fi àlàáfíà tó fi ṣèkè èèyàn tó fi text èèyàn wò mo ń sọ fáwọn èèyàn pé for complete six years ni mo fi sick odidi ọdún mẹ́fà tí nǹkan tó dẹ̀ ń ṣe mí tó jẹ́ nǹkan tó ní agbára tí wọ́n dẹ̀ rí nǹkan kan tó ń ṣe mí fún odidi ọdún mẹ́fà in tó dẹ̀ ń ṣe mí yẹn for six years yẹn kì í ṣe nǹkan kékeré for that six years mo wá fọ ọlọ́run ọba àlekí ọlá ṣẹlẹ́rì wá sí òdúró dáwọ́ òdúró and tí ì bá ṣe àwọn tó súnmọ́ mi tí ì bá ṣe àwọn tó súnmọ́ mi ni wọ́n mọ̀ wípé ọkùnrin yóò gbádùn for good six years in fact mo lọ ṣe program ní Republic of Benin ó ku mo ti ti dórí stage mo bẹ̀rẹ̀ mo ń ṣe program lọ́wọ́ ní nǹkan yẹn bẹ̀rẹ̀ i was i was vomiting blood mo le ẹ̀jẹ̀ yẹn ó pọ̀ and gbogbo text tí mo ń ṣe ńgbà náà wọn ẹ̀jẹ̀ mi ò lò ẹ̀jẹ̀ mi ò lọlẹ̀ màá kúrò lórí stage ma with the pretense with the intention màá kàn disguise pé mo fẹ́ lọ tọ̀ ni and màá dẹ̀ lọ́mọ bí ẹ̀jẹ̀ ah, àwọn èèyàn wá wò pé ìwọ ọlọ́run for good six years pé kí ni ń ṣẹlẹ̀ náà àwọn èèyàn wò pé eléyìí mọ̀ wà lágbára ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn tó ti mọ̀ wò pé àbí àwọn ará bíi ló ṣàṣì arákùnrin ni bọ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé kí n tó ń ṣe mí àṣàṣì kọ́ kì í ṣe ti ẹnu níbi tí mo bá dé yìí mo ní ìgbàgbọ́ wípé téèyàn bá súnmọ́ lọ́hùn àṣàṣì wo ló fẹ́ ràn yàn ná tẹ́ bá súnmọ́ lọ́hùn lóòótọ́ tẹ́ bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́hùn mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn wípé kí gbogbo èèyàn di kinní ìmú tẹ́ ẹ̀ bá ti jẹ́ olóògùn pé ah mo wá ní ìṣọ́ mo wá ń ṣoògùn bí ara kan ni mo sín pamọ́ ni o kinní kan ni mo ṣe ni o tẹ́ ẹ̀ bá ti jẹ́ olóògùn tán bá ṣàṣìyìn kò lè ràn yín that's what I've been telling people gbogbo àwọn tán láwọn ṣàṣìmí lákùrẹ́ nígbà náà gbogbo àwọn pastors pastors upon pastors wípé ha ah, yóò kú ni o yóò ṣe kinní kan ni o èmi ò tiẹ̀ mọ̀ pé yàn ṣàṣìmí ṣe ni kí n jí láàárọ̀ kí n jẹ búrẹ́dì àtẹyin kó di lọ́sàn-án kí n jẹ àmàlà tọ́bẹ̀ kí n sì jẹ ráìsì lálẹ́ so mi ò mọ̀ pé àwọn èèyàn kankan tiẹ̀ ń sáàsí mi nínú àwọn tó ń gba Islam mo fi Ọlọ́run balẹ̀kẹ́ ọlábúra ni wọ́n tún wá sọ wípé ha àwọn pásítọ̀ báyìí lórí òkè orúkọ mi náà pa títí títí ha kí n mọ́ dúró kí n lọ lé o kí n ṣe pàákàn máa rẹ́rìn ní nígbà náà tí ò tiẹ̀ tí ì tó báyìí tí màá kàn máa rẹ́rìn wípé àní ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan èmi gangan fúnra lára mi ní gbogbo ní àwọn píríọ̀dù kan gbogbo tí ń jẹ́ ògùn gan èmi gan ti pass through ẹ̀rí mo ní àkáǹtì oògùn tí màá kọ àkáǹtì oògùn sí kọ́lọ́n tó di wípé gbogbo ẹ̀ wá yé mi kí n tó wá kó gbogbo ẹ̀ kí n jó gbogbo ẹ̀ ná nígbà tá a lọ lé kéwú tá a ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ni tá a lọ ṣe lé kéwú ọ̀tọ̀ ni àṣírí tá a máa gbé káàkiri mò ń sọ fáwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo wá rí ọmọ yẹn ó ń fìwé kan pamọ́ mo bá wò mo ní àhà gbogbo ń tẹ̀ ń ṣe ìyá àwa náà ti dánrú ẹ̀ wo kó sí nǹkan kan bẹ̀ àfi kéèyàn bọ́ lọ́n dúró kó máa ṣe àṣìkà rẹ̀ so ìgbà tí ọ̀rọ̀ health wá ṣẹlẹ̀ kó tó di pé wọ́n á padà discover tó ń ṣe mí wàláhì àwọn èèyàn tiẹ̀ ti lose hope ìgbà tán discover gbogbo hospital nàìjíríà ni mo lọ tí wọ́n sọ wípé àwọn ò lè handle ẹ̀ àwọn ò lè handle ẹ̀ àfi kí n máa lọ sí indian mo wá sọ fún mo tó bá pé kí n máa lọ sí india náà ni kò sí wàhálà kò sí problem ṣé báwọn èèyàn ní lọ sí india but funny enough mo ní àwọn family members kan tí wọ́n súnmọ́ mi tó jẹ́ pé ẹnì kìíní sì kí gbé lọ sí india ìgbà tó dé ó kú ẹnì kejì sì kí wọ́n gbé lọ sí India ìgbà tó dé ó kú ibẹ̀ làwọn yẹn náà ti rí i pé bọ́kùnrin náà bá lọ sí India ṣé kò ní kú báyìí mo ní ẹ fọkàn balẹ̀ India yẹn ni mò ń plan kọ́lọ́n tó wá kádàrá kí a team of surgeons kan tó wá ní no àwọn handle case mi and i i i underwent mo mo mo mo mo lọ fún surgical operation the operation lasted for seventeen hours is what everybody knew gbogbo èèyàn ló mọ̀ It lasted for seventeen hours and I survived the operation. Mo wá fẹ́ sọ fún pé ní tí complication tún ṣẹlẹ̀, mo ní láti travel lọ sí orílẹ̀-èdè Germany. Nígbà tí mo dẹ̀ dé Germany, àwọn òyìnbó yẹn examine mi, wọ́n wá sọ ọ̀rọ̀ kan. Ìkànnì àwọn òyìnbó yẹn jẹ́ kí n mọ̀ wípé operation tán ṣe fún mi ó súnmọ́ mi ò bóyá kán fún mi ní ọdún márùn-ún sí pé at least ọdún márùn-ún mo dẹ̀ wò pé no problem. Àmọ́ o pẹ̀lú operation tán ṣe fún mi mi ò ní lè ṣe wáàsí mọ́ mi ò ní lè sọ̀rọ̀ mọ́ because operation yẹn tí n bá sọ gbogbo èèyàn náà ti mọ̀ pé yes operation tí jẹ́ kéèyàn lè sọ̀rọ̀ mọ́ ni internet change lára mi ò wà replaceable kì í ṣe bóyá bíi kidney tá a ní afún ní kidney mi ọ̀ bóyá nǹkan kan pé ẹ transplant kìíní kan no mo wá ní kò sí wàhálà ṣé kí n ti mọ́ sọ̀rọ̀ mọ́ ni báwọn dókítà yẹn ṣe ń sọ̀rọ̀ ni mò ń yín mú sí wọn pé èmi yín ṣe wáàsí tí ń fi jáde láyé ni alhamdulilayi tán mo dúpẹ́ fọ́lọ́run five years tán fún mi jọ́ náà lọ́hùn ó pé ọdún kẹfà pé ọdún keje pé ọdún kẹjọ pé ìkẹsàn pé the operation was in two thousand and eleven ebi two thousand and one láwa ten years ago èmi náà sì ni mo wá dúpẹ́ fọ́lọ́run wípé the achievement we recorded from twenty twelve that we resumed from twenty thirteen that we resumed uh, the activities the DAO activities till 2019, nineteen tá a ti ṣe public lecture achievement yẹn wá ju gbogbo tá a ti ṣe sẹ́yìn lọ. so mo wá ń sọ fáwọn yẹn pé challenges wo ló wá fẹ́ dé tí yóò wá ṣèkìyàn ọlọ́run ló máa ń múyàn dúró but one thing tí mo dúpẹ́ fọ́lọ́ ni wípé gbogbo crisis challenges ní lórí health ní lórí ilé lórí wá ni kò kí ń ní effect lára mi that is ibi tí mo ti kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run kò kí ń ní effect ní ara mi tí gbogbo èèyàn bá ń sọ lé tán bá ń sọ lé tán bá ń sọ lé or even up tìgbà tí mo wà lákùrẹ́ a ṣe wá àsìtán lákùrẹ́ ńjọ́ kan nígbà tí pépà máa jáde láàárọ̀ ọjọ́ kejì náà bá ní àwọn akádìpù ṣe wáàsí o èèyàn méjì ló kú níbi wáàsí wọn which was a blatant lie nígbà náà wọ́n ní ká threaten litigation against ìwé ìròyìn tó gbé mo ní ẹ fi wọ́n lẹ̀ á gbogbo yẹn lọ so ibi táwọn èèyàn tó ti demoralize àwọn èèyàn kò tiẹ̀ demoralize mi kò tiẹ̀ affect mi a ti fẹ́ ṣe wáàsí lákùrẹ́ níbi kan ní ọ̀bá lé housing next state wọ́n tò stage kalẹ̀ báyìí àwọn èèyàn lọ kírun nígbà tá a débẹ̀ àwọn kèfèrí sì ti kó stage lọ <laughs> inú àwọn èèyàn wá bàjẹ́ mo ní a ṣe wáàsí ẹja a ṣe wáàsí kò kò kí ń affect mi ọlọ́run so ràn mí lọ́wọ́ it's it's it's a natural endowment mi ò kí ń wà touched all because. I always stand on the truth. Tí èèyàn bá ti dúró sójú ọ̀nà tẹ́ ẹ bá ti lè dúró lórí òdodo, ẹ ẹ gbọ́dọ̀ mikàn ẹ gbọ́dọ̀ bẹ̀rù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ dúró sórí òdodo, tẹ́ ẹ bá wà ní orí àbòsí, à ẹ máa ma ní pírọ́blẹ̀mù o, bọ̀ tẹ́ ẹ bá ti dúró. So ọlọ́run ọba nínú ọlánú àánú ẹ̀ ó so ràn mí lọ́wọ́, ó so fortify mi débi wípé all these challenges èmi máa bí ọlọ́run ní pé kó máa pọ̀ sí so that uh, àgbéga yẹn ó máa dé sí i torí wípé n tá à ń ṣe à ń ṣe fúnri ara wa à ń ṣe fọ́lọ̀ ni a ṣe nítorí pé a fẹ́ jẹ nǹkan a ṣe nítorí pé a fẹ́ lówó béèyàn bá fẹ́ ṣerú n tá à ń ṣe nítorí pé ó fẹ́ jẹ nǹkan àbò fẹ́ lówó yóò máa rántí wípé nínú wáàsí tó dangerous jù tó lágbára jù ó wáàsí tá à ń ṣe yìí because at any time your life can be terminated so adúpẹ́ fọ́lọ́run so ọlọ́run náà ni o gbogbo bẹ́ẹ̀ ṣe béèrè ọlọ́run náà ló mú wa dúró ọlọ́run náà ni o sì jẹ́ kó nífẹ̀ẹ́tì lára wa otherwise it will have dampened our enthusiasm and zeal ṣùgbọ́n we always know whatever problem that comes one's way it's a passing phase ẹ mọ̀ pé igi bígi mẹ́wàá bá wà tí wọ́n bá ní èso èyí tí èso rẹ̀ bá pọ̀ jù ó lọ́wọ́ ó dùn ó ó dùn ó làwọn èèyàn máa lẹ̀kọ̀ mọ́ bó ṣe rí nìyẹn alhamdulillah ah ọláyé <laughs> ìjọ nìyí ah ẹlòmíì àti kébù sí ti tà ń fi ẹgbà mí ó ẹgbà mí ó ó máa ti kúrò àti ké sí àwọn àwọn lóríṣà ó máa lọ sọ́dọ̀ àwọn nífà tó bá dín àwọn nífà dé ó máa lọ sọ́dọ̀ àwọn ní tó ń gòkè kiri ah alhamdulillah ẹgbẹ́ ẹjọ́ ti kú ọmọ ìgbà kálẹ̀ àgọ̀lá ọwọ́ ọlọ́run ẹni tó bá dé ó ti wọ̀n ó máa tó o. Falau khayruna fi kọ́nà ìjọba àwọn ti àbò àbò yìí malam kọ́nà ìjọba kó bá wa fi àbò yẹn máa bò yín lọ́wọ́ Now, malam ẹ jẹ́ àwọn ọgbọ́nú ibi because mo lẹ́nu ìjọba mẹ́ta yára rí pé àwọn yunifásitì kan ó fẹ́ ẹni dream develop university kan fún àwọn èèyàn not just only Muslims àwọn hmm. èèyàn for humanitarian service. So I want you to talk little bit about that university go ni goal ní lo university ẹ̀fẹ̀ tí ẹ ń gbìyànjú láti dálẹ̀ yìí káwọn yẹn lè bá mọ̀ ń ṣàwọ̀. ẹ ṣeun ẹ ṣeun olóòtú ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín á dẹ̀ bá mi ṣe àlékún dáadáa fún yín agbègbè tá a ti gbé yìí ó ṣe pàtàkì náà ká jẹ́ káwọn èèyàn mọ kí ni achievement wa àti kí ni àfojúsùn wa. Uh, pàápàá jùlọ lórí dáwà tá à ń ṣe yìí òun ni mo tó fi ń rọ àwọn èèyàn wa pé ẹ má bá wa share program yìí share hmm. it share it love it share it love it yóò mọ jẹ àǹfààní fún àwọn èèyàn alhamdulillah ní èmi a lérò wípé ibi tí akadip dé a lérò pé a lè débẹ̀ lénìí a bẹ̀rẹ̀ eré bí àwàdà ṣùgbọ́n gbogbo ohun tí Ọlọ́run bá ti fọwọ́ sí ó hmm. máa ń dàbí bí ìgbà téèyàn ń ṣe májíìkì ni ó máa máa á máa wá rọrùn tẹ bá ń dáwọ́ lélẹ̀ á máa rọrùn tẹ bá ń dáwọ́ lélẹ̀ fún àpẹẹrẹ láwọn táìmù kan wà nígbà tá a ronú pa fẹ́ ra bọ́ọ̀sì àti ẹ̀ ní nǹkan ìrìnsẹ̀ nígbà náà àwa hmm. lára bọ́ọ̀sì èló ni nígbà náà lọ́hùn two thousand and fourteen tá a determine pa afẹ́ tá decide náà wá ti decide before twenty fourteen nígbà náà èló ni wọ́n ń ta bọ́ọ̀sì tuntun three million naira àwa ní káwọn èèyàn máa bá wa dá owó afẹ́rà àwọn èèyàn náà lọ ra tòkunbọ̀ aláàrá tòkunbọ̀ ó ní pé ńgbà náà a rí tòkunbọ̀ bíi seven hundred thousand naira làwa làwa ń dá owó a dá three million naira tì ìgbà tó di twenty eleven owó wọ three million ńgbà tó wọ́ wọ three million ǹjẹ́ ká lọ ra bọ́ọ̀sì wọ́n ní bọ́ọ̀sì ti di four point five million tuntun ah àní lè rà ọ̀dà ẹ mọ̀ ìjà ara tòkunbọ̀ ẹja tó máa dáwó nígbà tí a fi dá four point five million tá a débi tá a ti ra bọ́ọ̀sì bọ́ọ̀sì ti di six million naira hmm. ọ̀dà yẹn yẹn tó continue nígbà tá a fi dá six million naira bọ́ọ̀sì ti di ó ti over seven million àmọ́ hmm. paríparí ẹ̀ mo learn nǹkan kan in my life the secret of success in life is never to give up. Mm and it keeps guiding me. The spirit, the, the secret of success is never to give up at all. Màá ti má láǹfààní, màá sọ ìtàn kékeré kan tí ò ju ìṣẹ́jú kan lọ tọ́lọ́ bá ní kí n mi ò tí ì fẹ́ sọ báyìí nípa àwọn tó lọ ogun nípa ọ̀rọ̀ kéèyàn má give up. Ṣẹ́rí àti nípa ọ̀rọ̀ determination tó dẹ̀ jẹ́ watchword mi tó jẹ́ watchword wa in academic ta fi keep on uh, moving eré ni àwàdà ni ọlọ́wà ní ká máa achieve àwọn kankan ká máa láwọn properties tabala fẹ́ ṣe lé afẹ́ ra instrument à ń ríra afẹ́ ra ga afẹ́ ra ilé afẹ́ ra truck afẹ́ ra camera ọlọ́run bless wa ọlọ́run ràn wá lọ́wọ́ because àwọn èèyàn tí wọ́n ti wo àwọn programs wa wọ́n rí wípé àwọn ilé tá a bá ràn wọ́n lọ́wọ́ wọ́n ó tún lè ṣe ju bí wọ́n ti ń ṣe lọ yóò sì máa jẹ́ investment fún àwa náà nínú nǹkan tá a bá ń ṣe so eléyìí ló fà á tó fi jẹ́ wípé a máa ń rí support ká dúpẹ́ fún ọlọ́run mo sì fàsìkò ń bẹ ọlọ́run pé gbogbo àwọn tó ń support wa ọlọ́run ò má jẹ́ kó rẹ̀ wọ́n láyéláyé má sì jẹ́ kí wọ́n lọ sẹ́yìn support náà pọ̀ it has always been massive support in fact hmm. beyond the tá a máa ń lérò ńgbà míì ṣé wàá rí àwa jókòó ńjọ́ kan àwa ronú pé gbogbo ń tà ń ṣe yìí hmm. whether we love it or not whether we like it or not gbogbo àwa tá à ń ṣe dá wà á padà kúrò láyé ńjọ́ kan tá a bá wá kúrò láyé ẹ dákun kí ni ipa tá a fẹ́ ní orí hmm. wípé gbogbo ẹ̀ ọlọ́run mọ̀ bí wájọ́ ń gbé ní àlùkìyà máa ń gbà tábà sí láyé mọ́ pé ìmọ̀lẹ̀ bá síláàmù lè kí lẹ́bi síláàmù sílẹ̀ kí ni kí ló dé tá a ronú nǹkan kan tí ọmọ jẹ́ nǹkan ayérayé nígbà tá sí láyé mọ́ táyé ó sì mọ̀ pé ah, bẹ́ẹ̀ ni kì í ní continue ibẹ̀ la fi wá ronú wípé nínú gbogbo nǹkan tí Islam value jù láyé ẹ̀kọ́ ni ìgbà tí revelation alukurani náà máa dé kú ẹ̀kọ́ náà ni nígbà tí malaka jubil alayhi salam ti ń sọ fún anabi wa Muhammad pé ikra ikra anabi wa anabi korin amon lettered amon read amon schooled malaka jubil sọ pé ikra ikra in ló fa uh, Quran chapter ninety six suratul Qalam now àwa rí wípé ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì kódà ànábì ọ̀pọ̀lọpọ̀ hadith ló wáyé tànàbì ń jẹ́ ká mọ̀ pé searching for knowledge faridatun ala kulli muslimin wa muslimat pé ọ̀ranyàn ló jẹ́ ọ̀ranyàn it is compulsory for the muslims now kí làwa ṣe ń sìn àwa jókòó àwa ro nǹkan kan wípé ẹ tún jẹ́ àgbọ̀nà kan tún wò lénìí a tí a bá wò ó gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga tá a ní a ti sọ nǹkan nù láwọn ilé ẹ̀kọ́ kí làwọn nǹkan tá a sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ lẹ́ni gbogbo tí ń jẹ́ knowledge láyé èmi ò believe pé kìíní kan islamic knowledge every knowledge every knowledge is islamic knowledge gbogbo tí ń jẹ́ ìmọ̀ láyé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kò sí pé islamic knowledge ní kìíní kan gbogbo kìíní ìmọ̀ ìmọ̀ biology ọ̀dọ̀ ta ló ti wá it's of God it's divine ìmọ̀ chemistry kì í sọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣé wá rí gbogbo àwọn scientist tá a rí tí orúkọ wọn ń parẹ́ lọ yìí tán jẹ́ mùsùlùmí ọ̀nà wo la lè gbà revive ẹ̀ ibẹ̀ láti wá rí wípé Academy of Islamic Programmation will embark on a very uh, powerful life program life project which is establishment of a university, a university that will be pivoted on the on the principle of uh, Islam. Ṣé rí gbogbo èmi ní Algeria ní gbogbo àwọn uh, to jẹ́ Islamic scientist Ti wọ́n ti discover so many things tó jẹ́ wípé bẹ́lòmíì bá ń gbọ́ nípa wọn gan òyìnbó kan ni wọ́n ma ro wọ́n ni ní mọ̀ pé àwọn mùsùlùmí ni gbogbo orú yẹn la wá ní ọ̀dà o everything must be inculcated in the university academic brief of the fortress university and by the special grace of god ìgbà tọ́lọ́run a máa wá university àṣẹ ọlọ́run fẹ́ kó dáa ni and by the special grace of god àti bá iṣẹ́ jìnnà àwọn èèyàn lágbàáyé na ti wá dìde wípé yes a fẹ́ fortress university university tó jẹ́ wípé yóò jẹ́ ti gbogbo mùsùlùmí ọlọ́run kan sọ wípé kí akádìpù ronú ẹ̀ ni ọlọ́run kan sọ wípé ká ó jẹ́ pé látọwọ́ wa láti ronú pé a fẹ́ dá kínní ilẹ̀ ni yunifásitì gbogbo ayé ni kì í ṣe yunifásitì fámìlì ẹnì kankan tá a gbogbo àwọn tó máa wá support wa tá a jọ ṣe a mọ̀ dájú ṣáká wípé gbogbo wa náà láàjọ ní ẹ̀san rẹ̀ wájú ọlọ́run torí wípé kò ní yunifásitì yóò padà ṣàgbà gbogbo wa yóò ju ẹ̀mí gbogbo wa lọ àní rópin rẹ̀ àti fún gbogbo àwọn àrọmọdọ́mọ àti gbogbo àwọn tó bá support fún àrọmọdọ́mọ kí n wá sọ àwọn ibi tá a bá ọ̀rọ̀ yunifásitì dé Allahu Akbar ah àánú Ọlọ́run la rí gbà o the best place the best place for this uh, university's location òun náà ni Ìwó which is in Ọ̀ṣun state Ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ wípé alọ́bí alọ́bí àníbí ilẹ̀ ń bọ̀ so ó wà níbo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wàláhì iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ ń sìn. nínú àwọn nǹkan téèyàn kọ́kọ́ máa ń ṣe tá a fẹ́ ṣe yunifásitì kí n fi àǹfààní kí n fi ṣàlàyé fún wa àkọ́kọ́ ni wípé bí iṣẹ́ bá ti ń lọ tó jẹ́ àwọn físíkú iṣẹ́ lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ kan náà máa lọ tó jẹ́ tá a lè pè ní paper works nínú àwọn èyí tó jẹ́ physical one kí n kọ́kọ́ sọ̀rọ̀ ó ní wípé a ti ṣe survey ilẹ̀ yìí insha allah abi kudura tilai survey red copy ó ti ready bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí màá láǹfààní àti ní kí wọ́n bá mi gbé kíní survey yẹn kí n fi hàn kí n fi hàn níbí ẹ bá mi yọgbó kíní ara ẹ kúrò so. Uh, i think i think this is the this is the survey only so survey náà ni gbogbo ilẹ̀ yẹn oni ní oni mo fi hàn eh, okay okay tẹ́ showing the property said to belong to the Fortress University along the Iwo Ikonifin Road, Ayede Patara Iwo, Iwo Local Government Area. So òun ló òun ló wà níbí so sọlá yẹn náà now kí ọlọ́run bá náà lánàá àná ẹ̀ kó bá wa san gbogbo àwọn tí wọ́n support wa lórí ẹ̀ ṣé wọ́n rí owó kékeré kọ́ la ṣe survey yìí o ìgbà tí survey ready àwọn kankan tó wá kù after this survey gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé the university commissions wọ́n ní ìdí láti rí nǹkan tó ń pè ní master plan ṣe rí nǹkan mẹ́ta ló make university tẹ́ ẹ bá ti fẹ́ dá university sílẹ̀ the master plan your master plan the academic brief and the university law so the master plan the academic brief and the university law so nínú àánú ọlọ́run ọlọ́run ti ní kí wọ́n ti máa bá wa ṣe university law lọ́wọ́. Lo university law yẹn ń lọ lọ́wọ́ yes good like this now master plan nínú ẹ̀ láti gbọ́dọ̀ ṣe survey nínú master plan nǹkan kan wà tó pè ní topography bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí topography wa náà ti complete ó ti parí then bí mo ti ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí we have started work on the soil test gbogbo nǹkan tó jẹ́ nípa geology lórí ilẹ̀ yẹn wọ́n ti ń bá iṣẹ́ yẹn lọ. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ti ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fún wa ní ọ́fíìsì níwò kí ọlọ́run bá wa san bàbá wa the emir of yorùbá land olúwo ìwò dr abdulrasheed akabi wọ́n fún wa ní lansing office eléyìí tá a máa lò fún fortress university office iṣẹ́ lọ́nbẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ nílé yẹn tí wọ́n ń ṣe lot of uh, repairs and other things tán yìí kú ìpò ẹ̀ lọ́wọ́ so bẹ́ẹ̀ ni gbogbo àwọn ètò yẹn lọ́lọ́kan òjọ̀kan ní ọ̀sẹ̀ tó lọ gbogbo wa a gádà ní orí ilẹ̀ yẹn láti lọ ṣe take up pé iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ so the the communities tí wọ́n wà níbi ilẹ̀ yẹn baálẹ̀ ní gbogbo wọn ní àtàwọn kábíyèsí kábíyèsí gbogbo wa la jọ péjọ síbẹ̀ tí a dẹ̀ ṣe special prayer tá a dẹ̀ bẹ̀rẹ̀ tá a dẹ̀ bẹ̀rẹ̀ sí bulldoze lọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn oní architect àwọn àwọn ń báṣẹ́ lọ wọ́n ya nǹkan lọ́dọ̀ àwọn àwọn civil engineer àwọn ń design lọ àwọn oní master plan àwọn náà ń design lọ kí gbogbo ẹ̀ kó fi lè jẹ ọmọra wọn so ọlọ́run àwọn town planner náà àwọn náà ń báṣẹ́ wọn lọ gbogbo àwọn paper works kódà lórí academic brief àwọn professors wọ́n ń kọ academic brief wa lọ́wọ́ lọ àwọn lawyers uh, professor of law àwọn náà ń báṣẹ́ lọ lórí university law so a sì by the special grace of God and let me use the opportunity to announce to the public wípé in tó kù fún wa foundation name ceremony which is going to be a, a special event in the life in the history of Hakadib towards establishing the fortress university. so Allah. foundation link ceremony ìyẹn la lókùdíẹ̀ kàmú date bí mo dẹ̀ tún ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ we have reached the ministry of education in Ọ̀ṣun state and gbogbo protocols gbogbo nǹkan tó yẹ ká ṣe náà ó ti ń lọ lọ́wọ́ uh, we have met with the uh, director in the ministry we have met with the special adviser on education to the governor we have met with uh, the PS on education and ọlọ́ọ̀dẹ̀ ti ní kí iṣẹ́ máa lọ so in tó kù sí ni pé ká ju déètì síta. Si tá a máa ṣe foundation laying ceremony of the university a ní nǹkan kan ju wípé kí ọlọ́run ọba nínú ọlá nínú àánú ẹ̀ kó kún wa lọ́wọ́ ká fi rí wípé a achieve fortress university eléyìí tó jẹ́ wípé wàláhì ààrò lọ́kàn pé it's going to be a money making venture gbogbo ayé tó ti establish university náà mọ̀ pé university ò kì í ṣe money making venture you continue spending, you continue spending your resources, you continue spending your wealth, you continue spending your money, all in the name of a fẹ́ fi and that is what I always tell people kí ọlọ́run ọba gbogbo àwọn tán wá ń support wa torí wípé ibi tá àti ronú support rí à ń rí honestly kódà àti láwọn tí wọ́n promise wípé tí project yẹn bá bẹ̀rẹ̀ àwọn ó kọ́ buildings àwọn ó kọ́ ilé ẹ̀sán capacity nǹkan lecture theatre tẹ́ bá ń fẹ́ àwọn ó ṣe lé àwọn ó ṣe wá àwọn ó ṣàwo bí gbogbo àwọn èèyàn ti ń ṣàdéhùn fún wa lọ nìyẹn àìmọye àwọn èèyàn náà ti donate boreholes gbogbo wọn mo fọ àǹfààní mo fi ṣe ìdúrà pé kí ọlọ́run bá kó bá wa san wọ́n ní ẹ̀san olóore they are pillars for the university kódà láwọn tó jẹ́ wípé on monthly basis they are giving us nothing less than one fifty thousand naira aláwọn tó ń fún wa ní hundred hundred hundred hundred thousand naira lóṣooṣù bẹ́ẹ̀ la ní eighty thousand seventy thousand sixty on monthly basis in fact a tiẹ̀ ṣe platform kan tó jẹ́ pé the people in Europe in America in Asia uh, in Africa tó jẹ́ pé kódà láwọn ti ń fún wa ní one one thousand naira lóṣooṣù a ní ẹni tí ń fún wa ní two two thousand three thousand all in the name pé this university must become a reality and a dẹ̀ mọ̀ pé tọ́lọ́mbà kádàrá pé kò di reality tan? honestly speaking ah oríire ńlá ló máa jẹ́ fún àwa mùsùlùmí. Akbar. <laughs> Allah Akbar. Alhamdulillah. Ah, that was so inspiring. Very, very inspiring. Alhamdulillah. Ọpẹ́ ni fọ́lọ́run, ọpẹ́ ni follow. ọpẹ́ ni fọ́lọ́run fún oore tí Ọlọ́run ṣe Ah, tó Ọlọ́run ṣe fún láì ọpẹ́ ni fọ́lọ́run, alhamdulillah. So, ayo ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin, ni ẹ̀gbọ́n yẹn Our university has come to stay. Ayo tó sọ, our University of Fortress has come to say Alhamdulillah. ọlọ́run àti àwọn àṣì ibẹ̀ àwọn nǹkan tí máa jẹ́ kó lè wà ṣe wíwò náà ni àdùhà ká bẹ ọlọ́run bá hmm. lọ́pọ̀lọpọ̀ gbà ká bẹ ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ gbà kí Allah subhanahu kó bá gbé kalẹ̀ lẹ́yìn náà ẹ̀yẹ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ti gbọ́n fún táwọn málàmì sọ àti ọtí àwọn supporters tó ń donate some monthly some money kí ni to build a university it's not just about a million dollar dollar. mean, a millionaire. Hmm. naira about project university commercial high school also, ń sọ secondary school also, commercial sọ primary school also. a university a tertiary education university is almost right. a project of uh, millions and millions and millions and millions of naira of, of even dollars of dollars of dollars so owó yẹn ó ṣì ah, I need that day, I need that to meet We need to meet this goal. So inshallah, ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tẹ wà lórí ètò báyìí. Bá a ṣe lè ran àwọn bá a ṣe lè ran yunifásitì wa yìí ba a wa Fortress University. Òun náà ni pé àwọn options ní àwọn ọmọ our ti fún wa. Is either we join the monthly contribution. Káwọn náà gbìyànjú to my contribute every month but inshallah ló yẹ pé agbá àwọn ọmọ láwọn wa lè ní o wọ́n dẹ̀ tó wá jẹ́ pé wá o gẹ́gẹ́ bí a ṣe inshallah we want to Let látọ̀dọ̀ do your bad gangan fún àti àwọn for ìyàwó Our ẹ̀sìn Islam we want to appreciate our malam for genius ẹ̀yin náà ti wo àwọn hours tó spend by at least contributing to this university project that is on ground right now because it's a millions of dollars per university, especially in Nigeria. So inshallah, we are going to send the account number. Bye. At Enter one Wanilo we have a GoFundMe page. GoFundMe, our academic GoFundMe page. Tell him for see. So account number Nigeria, I will send it on the cleansing. I'm a target. For and tẹ́ bá support. Now, Bashimashi supporting me Two years ago, law in Nigeria, and we don't want to take too much time. So I'm going to ẹ máa fi nọ́mbà wa tẹ́lẹ̀ pé wọlé sí ẹni tó bá fẹ́ pè wọlé láti sọ pé pledge support yín lórí invest this ongoing invest because it's all, for all of us fún àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ wa university wo ẹ̀fẹ́ kan máa lọ university mm. is something that subhanallah gbogbo university Nigeria ló ń strike báyìí tẹ bá ti bọ́ strike lọ́tún wọ́n máa strike lélẹ̀ káwa wá ní university wa abọ́dọ̀ bókun abọ́dọ̀ abọ́dọ̀ help ara wa this is an eh, eh, entrepreneur job now number tí Emma Kwasi. Number wá Emma Kwasi. tí ẹ máa pè wá sí òun náà ni o oh seven o oh. orí whatsapp ni wọ́n ti lè pè oh six o eight eight four eight six three ah, ẹ̀yin ọmọ ìyàwó ẹ bá type it. sọ ok àti rí account in Nigeria Zenith for the university project my target sọ yẹ sí so this is the university project account now number tí ẹ máa pè wá sí o seven o lórí whatsapp. láti pledge àwọn owó tẹ fẹ́ send wa ẹlòmíì lè pledge ẹ lẹ́ni ẹlòmíì lè fẹ́ pledge for an coming month so nọ́mbà tẹ máa kó wá sí òun náà ni wọ́n ti fi sórí screen yẹn so inshallah ẹ lè máa pe nọ́mbà yẹn ẹ jẹ́ ń tag ẹ sórí screen. Okay so nọ́mbà tẹ́ máa pè wá sí ló ti wà lórí ètò yẹn nọ́mbà tẹ́ máa pè wá sí lórí whatsapp wa nìyẹn so nọ́mbà account account number zenith fún akadi fún university going towards the university project ẹyẹ mọ ìyá tẹ́ bá ní sadako jẹrìíà láti ṣe katókòrò ilẹ̀ yìí this is a very good sadako jẹrìíà láti ṣe tó ń gbé gbogbo àwọn tó bá fọwọ́ pọ̀ láti kọ́ kínní tó lè máa wà bẹ́ẹ̀ tó lè tó máa benefit àwọn èèyàn ah <laughs> wàláyé sadaka ọjàre ńlá ni so please call this yeah. number ẹ bá fẹ́ pè wá láti pledge iye kan sí méjì now inshallah uh, from yorùbá din yorùbá din inshallah towards the university towards the university láti ọ̀dọ̀ àwọn yorùbá din wọ́n ní àwọn pledge two hundred dollars two hundred dollars for this Allah month two hundred dollars from yorùbá din tv so inshallah ẹ máa kọ́ wa lórí nọ́mbà yìí Ah, àwọn brothers and sisters inshallah please call in to pledge your amount towards this university mashallah tabarakallah wallahi it is a big project it is a big project it is a big project afa wa ti mo afa ah, brother Habibullah mo call you brother Habibullah Our sister was sister Modina and you know, retí call you. o àti àwọn gbogbo yín pátápátá tẹ́ wà inshallah ẹjẹ́ máa pledge iye tí a lè ná lórí university at least hmm. it is something sheikh uh, ah, malam uh, ah, this university project as an estimate how much hmm. láti gbẹjú ẹ sọ fáwọn èèyàn kẹrù bá wa náà. <laughs> Eh, ẹ ṣe rí ká má bàa dẹ́rù bá àwọn èèyàn hmm. bí ìbẹ̀rẹ̀. ìbẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ because segment by segment ni láti kọ́kọ́ alhamdulilayi àti láwọn owó díẹ̀ ńlẹ̀ táwọn èèyàn ti raise fún wa náà tó jẹ́ pé a fi ń ṣe gbogbo àwọn paper works and some other things náà tí ọlọ́run ní káwọn èèyàn ti dáná ṣùgbọ́n pé project jẹ́ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ dáadáa tí ó dẹ̀ nítumọ̀ kí a fẹ́ dẹ́gbà àwọn èèyàn torí billions of naira ni. ṣùgbọ́n we we we want to start with just five hundred million naira which is about uh, a million dollars so about five hundred uh, million naira that's half a billion naira hmm. ní pé àkọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé kọ̀ọ̀kan àkọ́kọ́ nìyẹn so hmm. tí yẹn bá débì kan then we continue a fẹ́ dáyà jáwé yẹn pé eh, ten billion twenty billion ó máa wá look like unrealistically achievable project No. àwọn olóyìnbó ti àwọn olóyìnbó ti Rome was not built in a day. in a day and yeah. and a journey of a thousand miles begins with a step. Yeah. so àti kọ́kọ́ project wípé even ká kọ́kọ́ ní two hundred million naira it's something. Mm. though NUC náà kọ́kọ́ sọ fún wa wípé àwọn gbọ́dọ̀ tiẹ̀ kọ́kọ́ rí pé two hundred million wà no account wa náà no problem about that ṣùgbọ́n pé project ó kọ́kọ́ bẹ̀rẹ̀ with ká bẹ̀rẹ̀ pẹ̀lú very powerful senate building kéèyàn máa sọ̀rọ̀ bíi five hundred million naira torí a máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ni a máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ a ní parí gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀kan náà pé gbíàn no ẹ ti hmm. parí ọ̀rọ̀ Rome was never built in a day so wẹ́rẹ́wẹ́rẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ni. alhamdulilayi alhamdulilayi a ní a ní kọ́ọ̀lù kan ẹ jẹ́ n project yìí. nọ́mbà tẹ máa pèsè ẹyọ òun náà ni whatsapp kọ́lẹ́tì lè rí ìṣọ́ à. lórí nọ́mbà tí ó wà lójú tó wà lójú screen yẹn salaam aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ kú iṣẹ́ ọlọ́wọ̀n ẹ aláriwo ọdí o àbọ̀. àmín àmín. àdẹ̀tún fẹ́ kí Salam Yusuf náà this is Sister Medina from Rafiki Foundation i'm sure i'm i i'm a concert to one whatsapp. Now. he knows me so so for this um um we're gonna pledge uh, hundred thousand naira. Allah. Allah's mercy. Allah Akbar. Allah Akbar. thousand naira, inshallah. Allah Allah. Jazakumullah khairan. Yes, sir. Àmín. <laughs> Ah, Ọlọ́run May Allah be your guide. May Allah be your strength in all your endeavours. Um, yeah, nǹkan tí màá sọ so

náà. àkọ́ ah, yẹn ti. gbogbo nǹkan dáadáa tẹ máa ṣe kọ́lọ̀ ń dún everybody nínú. Ah, so we are behind you and we are making dua for you may Allah support you may Allah support your family and may Allah support akadip gbogbo àwọn tó ń dẹ nífẹ̀ẹ́ akadip náà kọ́lọ̀ ń support àwọn náà àwọn tó ń dẹ nífẹ̀ẹ́ kádìpù náà kọ́lọ́run dùn àwọn náà nínú. so that's what i'm saying. Jazakumullah khairan. I need another uh, call. No. I need another call. Uh, okay. Wa alaikum salam tó bá kàtó. Àìkú ètò. Àwọn ni alhamdulilayi tí wà lórí ètò. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bá ara wọn lọ́wọ́ náà bá dùn wọ́n rí lè tọ́ ẹ̀. sí so èmi náà mo fẹ́ pledge pẹ̀lú two hundred euro. allah akbar allah akbar allah akbar allah akbar wọ́n ní two hundred euro inshallah towards the university towards the university allah akbar alhamdulillah ẹ ṣe gbọ́dọ̀ àwọn kan náà ti wà kan lórí comment pé i will send my my own i will send my own inshallah okay. Okay. Account number yẹn it. wà níta. in the US àbí UK àbí ah. abroad. The GoFundMe yes. pay GoFundMe link will be available on on our page and on Academy page inshallah. In, so inshallah right now. Ele participate now. So yes. Àti mí I want to pick náà. So alhamdulillah, ṣe yunifásitì wàláyé.

because àwọn ọmọ wa pàápàá jùlọ ní nǹkan àárí tó pọ̀ jù ní àwùjọ wa ń sì àwọn yunifásitì tó ń rà wọn wa lọ nífẹẹ dárúkọ àwọn yunifásitì yẹn àwọn ọmọ yẹn wọn ò hmm. gbọ́dọ̀ kírun níbẹ̀ wọn kódà àwọn skul yẹn wà tí wọn gbọ́dọ̀ jẹ kàn jẹran wọn gbọ́dọ̀ jẹja wọn láti wọn skul yẹn wọn hmm. làwọn mùsùlùmí mú hmm. àwọn lọ skul tí wọn ti gbọ́dọ̀ rí wọn kàn kírun wọn gbọ́dọ̀ rí wọn fún gba Ramadan àwọn mùsùlùmí dẹ̀ ló pọ̀ jù láwọn skul yẹn but they constitute close to ninety percent there tó bá dẹ̀ bá wọn sọ ti mùsùlùmí dà so ilé ẹ jẹ́ ká gbìyànjú ká jọra lọ́wọ́ àánú máa gbìyànjú àsìnlẹ̀ tí agbára tó àánú bá kárí sọ àlọ́ ọ̀nà sọ àlẹ́ sọ̀rọ̀ ọlọ́run àṣẹ láṣẹ ẹ ṣeun gan ni jazakallah kẹ wa alaikum salam tó wà kàtó náà àwọn èèyàn béèrè account yẹn account yẹn ti wà lórí lórí ètò wa ó ti wà zenith university university ẹ tẹ wà ní US àti abroad ẹ lè send ẹ sí GoFundMe tó máa wà available àtọ́bá lè bá ṣe ẹ̀gbọ́n ọmọ yẹn sórí chat ẹ̀jẹ̀ bóyá lè ṣe ẹ̀ sórí chat so náà bí mo ṣe ń sọ ni pé <clears throat> ẹlẹ́bí lè wo lè fojú wo ń sìn ó lè jẹ́ àwọn ọ̀dọ́mọ ẹ̀ ló máa wá benefit ní investing now kí ẹ̀yin náà imagine ok ẹnìkan fẹ́. Hmm. so alhamdulillah alhamdulillah pé wọlé ẹ̀yọ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn ok wọ́n ní. okay. okay. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حياكم الله اراو بدر عبد الكبير لاتي نعم. يو اس نعم. ما شاء الله تبارك الله نعم. الحمد لله شيك آه، مالا بانيو آه، اوكي ما تشي جو فور مي سوري شات نعم السلام عليكم وعليكم السلام نعم abdulkabir ìṣọlá ni sà ìyá ṣe ìfẹ́ kújọ́ mẹ́ta. wọ́n ń ṣàlá ẹ kújọ́ mẹ́ta o. yes sir now yes sir. ọlọ́run abami dúró tì yín. Allahumma amin amin amin ẹ kú gbìyànjú náà sà ọlọ́run bá ṣàlékún pọ̀lọ́ fún yín ọlọ́run lójú tì yín ọlọ́run bá bá lójú tó àwọn ọ̀tá gbogbo bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ la mọ̀ látàyè ìgbàtàjọ ni kò sí rọkọ̀ bọ́ mm. bẹ́ẹ̀ kódà inú mi mm. bàjẹ́ gan gbà tí mo rí latest one yẹn èmi àti Alfa Mubarak sọ̀rọ̀ in fact I was, I was compelled to write an article lórí Facebook láti debunk ọ̀rọ̀ yẹn tí mo pọ̀ bíi everybody ló kàn ń pè mí láti nàìjíríà pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ so I had to get into it láti narrate pé there is a danger in hearing one-sided story mm. ẹ gbìyànjú kí ẹ ṣe investigation ẹ kàn má conclude so àwọn ẹṣin tí sọ́ọ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àti wọn kó ṣàlékún fífẹsẹ̀ rinlẹ̀ gbogbo wa hmm. lójú ọ̀ràn dín ní Islam yìí ọlọ́run bá gbádùn ju imáàní wa lọ kó wa ọlọ́run bá ṣàlékún ìpìlọ̀ fún yẹn kú gbìyànjú náà sàn ọlọ́run á ṣàlékún fún ọlọ́run sàn ilẹ̀ sàn jazakumullahu khairan. naam àmì ah, ìwà ìyá kan kọ́kọ́ náà Okay. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ti wà lórí ètò o. Ìyá mo kí àwọn bẹ́ẹ̀ ni sàmú ń gbọ́ sà. Mo kí àwọn ṣèpò wa olúwàbá olúwàbá ràn án lọ́wọ́. Àmín àmín àmín. Inshallah, ìnáwó àyè máa tẹ̀lé thirty thousand inshallah. MashaAllah. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillah. Allahu Akbar. Jazakum Allah khairan. Alhamdulillah. Aisha Mugani, Jazakallah so Alhamdulillah, uh, àwọn náà i'm unable to call in ẹ number and yẹn lórí whatsapp whatsapp lè kọ́lẹ̀ tẹ̀lé ìwé ìṣúra tó bá kúrò kíní kò ní So torí whatsapp ní ẹ̀dá kò wọlé bóyá ẹ fẹ́ kí ṣéèkì No, ní have a pledge inshallah ẹ kò wọlé but Alhamdulillah, ọ̀nà ni a ti gbọ́ yẹn kí allah subhanahu kó jọ kó wọ́n lọ́wọ́ kí allah subhanahu kó jọ kó bá wa mú yunifásitì kó bá mú jó wallahi we are proud of it and we are proud of the dream and inshallah we will continue to support that dream tí ọlọ́run bá máa fún wa ní success lórí ẹ̀ ọlọ́run fún wa ní success lórí ẹ̀ wíwẹ́n tí wà ní abroad inshallah ẹ lè donate through that link or can donate through Nigeria account so I can't meet you. Uh, tí àwọn èèyàn bá fẹ́ join up. uh, monthly contribution yìí lọ́nà wo ló lè gbà join. Uh, wọ́n lè send message me personally to my WhatsApp number. Okay. Mm. My my WhatsApp number is uh, zero eight zero three three seven eight eight four three nine. So hmm. zero eight zero three three seven. 88439. So, ma so ma fẹ́ ká. Ẹ kọ́lẹ̀ o, bóyá ṣé ká Okay, zero eight zero. Zero eight 337. three seven. three nine. So that's my personal WhatsApp uh, contact. The Bali Bene, okay. Mm, Africa, you send message, my day. ah, Okay. Then, then the, the GoFundMe account will be very useful for people outside Nigeria. It will be very, very useful. In fact, we have to encourage people to, to to donate. Okay. contribution. okay so alhamdulilayi alhamdulilayi ọpẹ́ ní fọlọ́n torí mo mọ̀ pé time ti ń lọ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni mo ṣe ń rush program yẹn ni o aláìmọ tí mo mọ̀ time ti ń lọ gan lọ́dí ní ọ̀dọ̀ yín alhamdulilayi ẹ ṣeun gan ni malam inú wa dùn gan inú wa yọ ń pè àpè yẹn pé ẹ dáhùn ìpè wa ọlọ́run bàálà àsọ yín lẹ́sàn-án rẹ̀ ọlọ́run àbá àsọ yín lẹ́sàn-án rẹ̀ a ní kọ́ọ̀ kan ẹ̀dínà. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah sórí ètò lọ́wọ́. bẹ́ẹ̀ lórí ètò lẹ́wọ́. ok sáàdì lórúkọ tèmi láti katara ní pẹ́. masha allah. ẹ kú ẹ kú ètò náà. alhamdulilayi. wọ́dọ̀ kí wọ́dọ̀ kí wùsáàsì wa náà ó kí wọn dáadáa. ẹ ṣeun jazakumullah. àmì tí máa pè wọn báyìí ni mo ti máa ń try láti máa pè wọn lórí lórí ètò wọn lórí program wọn ní YouTube ṣe tàbí pé wọn. alhamdulilayi ustaz à ń ṣàdúrà fún yàrá náà tọrọ àdúrà lọ́dọ̀ yín kí ọlọ́run bá nínú àwọn ẹ̀ kó túbọ̀ fi ṣe àlékún àlàáfíà fún yín àti àlékún ìmọ̀. ọlọ́run ò ní jẹ́ ìṣòro inṣàlá apá àwọn náà ní káyín. àmín àmín àmín àmín àwọn ọmọ yín pọ̀lú gbọ́lọ́ ẹ̀yin ni ẹ tún wá dàgbà ẹ dàgbà ẹ darúgbó pọ̀lú gbọ́lọ́ ẹ àpọ̀lẹ̀ ẹ dàgbà. Amin, amin, amin. Jazakum Allah. Kí ló ń jẹ́ kí ẹ tọ́fì kókó mọ aburú ọlọ́run ní jẹ́ kẹ́ mọ́ pọ̀lú gbọ́lọ́. Inṣàlá. Náà ẹ̀ tèmi inṣàlá mo máa fún ẹ má bínú stars to ten thousand naira la fi mo máa fún personal fún personal ti di pé owó owó gbé dìde and then thirty thousand Thirty thousand, inshallah fún fún university gbogbo ẹ máa wọ gbogbo ẹ máa jẹ forty thousand inshallah naira. Jazakumullahu khairan. Hola, Now, alhamdulillah, uh, a dúpẹ́ Ya fún àwọn malam wa alhamdulillah so inshallah ẹ jẹ́ a máa lọ síbi towards the end of this program inshallah mo fẹ́ kọ́kọ́ kí àwọn tí wọ́n da ọkọ̀ mọ́ wa àwọn tó bá wa tó ń ṣe fídíò tó ń láìkẹ tó ń lọ́ọ̀fẹ tó tún spread ẹ̀ yìí ẹ jọ ẹ má gbàgbé yunifásitì yìí ẹ bá wa sọ fún àwọn ọ̀rẹ́ yín kẹ sọ fún àwọn ẹbí yín àwọn tí ẹ mọ̀ and who is who tẹ bá mọ̀ ni pé our University of Fortress has come to stay inshallah pẹ̀lú gọ́lọ́mbà Allah by the next uh, near near year we will uh, this university would have been established inshallah. Allah is sure. inshallah náà madam ẹ fún àwọn èèyàn ní ẹ fún àwọn èèyàn látara ní advice tó lè mú lọ lélẹ̀ ni ẹ bá wa fún ọ ní ìmọ̀ràn advice àbí kan láti fi lè inspire àwọn èèyàn náà. Oh, uh, advice mi máa pín sí méjì. inshallah. àkọ́kọ́ fún àwọn tí ó jẹ́ mùsùlùmí hmm. àti fún àwọn tí ò kì í ṣe mùsùlùmí fún àwa tá a jẹ́ mùsùlùmí ìmọ̀ràn mi ni pé àkọ́kọ́ àánú ọlọ́run la rí gbà tá a fi jẹ́ mùsùlùmí ẹ wá já gbìyànjú gbogbo tí ó gbé wa kúrò lójú ọ̀nà tá a wà yìí ẹ já sọ́ra fún un gbogbo nǹkan tí ó máa fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà Islam yìí ẹ já tẹpẹlẹ mọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àwọn ọmọ tọ́lọ ń ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ dákun hmm. ẹ jẹ́ ká mójútó wọn o ẹ jẹ́ ká hmm. mójútó wọn o experience has shown wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rí tí wọ́n ń kúrò nínú Islam ó ń ṣẹlẹ̀ láti ilé ni látara àìmójútó wọn látara àìbìkítà fún wọn ẹlòmíà wa become ignorant even of Islam ẹni tó bá sì wà ignorant of Islam kò sí nǹkan tí wọn lè fi tàn lọ lẹ́nujọ́ mẹ́ta yìí láti bí jọ́ mélòó kan sẹ́yìn ọ́díò kan wà tó go viral about sixteen minutes audio eléyìí tẹ́ rí ẹnìkan tí ó ṣe ọ́díò yẹn tó ń ka kéwú mbẹ̀ tó ń ka kéwú tó ń sọ lárúbáwá tó dẹ̀ fi ń sọ̀rọ̀ tó fi ń pèpè sí wípé kò sí ọ̀nà nínú Islam inshallah we will we will do rejoin that to that audio a dẹ̀ ti get number ẹni yẹn a máa pe ẹni gan even for debate if mm. he accepts so but by and large ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ká wá lo àyà Quran kan tọ́lọ́ ti sọ pé save yourself save yourself and the souls of your family from mm. the hmm. fire whose fuel is men and stone. Kò jù bẹ́ẹ̀ lọ, ẹ ṣọ́ ara yín, ẹ dẹ̀ ṣọ́ ẹ̀mí àwọn èèyàn yín, mọ̀lẹ́bí yín, ojúlùmọ̀ yín, ọ̀rẹ́ yín, alábàṣe yín, alágbèpọ̀ yín, àwọn ọmọ yín, àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín, àwọn bàbá yín, àwọn ìyá yín. Ẹ ràn wọ́n lọ́wọ́ káwọn náà kí wọ́n má lùgbà Ọlọ́run kí wọ́n má kúrò ní ojú ọ̀nà Islam. tí ọlọ́run ọba gbé gbogbo wa sí tá a mọ̀ pé òun náà ní ọ̀nà sí ìgbàlà òun náà láṣe láfi bójú rí ọlọ́run pàdé so ìyẹn ni ìmọ̀ràn mi káwa mùsùlùmí ká sì lọ gbìyànjú wípé ká máa ṣọ́ra pẹ̀lú gbogbo ẹjọ́ tí wọ́n bá ń gbé káàkiri ẹ máa gbìyànjú láti verify ká má bàa jìn ní kòtò kọ́rọ̀ ọlọ́run mọ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́mọ̀já kọ́mọ̀bà gbé wa kọlu ọlọ́run. advice mi ẹlẹ́ẹ̀kejì òun náà ni fún àwọn tí ò kí ń ṣe mùsùlùmí especially àwọn ọmọ ìyá wa ẹgbẹ́ ń lo language yẹn ọmọ ìyá ni wá biologically a kì í ṣe ọmọ ìyá spiritually bàbá kan ló ṣẹ̀ kalẹ̀ advice mi fáwọn tí ò ń ṣe mùsùlùmí ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ kì í ṣe mùsùlùmí ẹ dákun ẹ di nǹkan kan lẹ́yìn pé ariwo tá à ń pa pé islam lọ́nà islam lọ́nà islam lọ́nà ẹ tiẹ̀ já wa ó yá islam lọ́nà àbí isas lọ́nà ẹ gbìyànjú kẹ́ ẹ gẹ́ẹ̀tì translation alukurani ní èdè yorùbá tàbí lédè òyìnbó òyìnbó ni mo máa ń mo lè ka ní o ẹ gẹ́ẹ̀tẹ̀ yorùbá ni mo lè ka ní o ẹ gẹ́ẹ̀tẹ̀ kẹ́ wá bẹ̀rẹ̀ sí study ẹ̀ kí ẹ kọ́kọ́ kà with unprejudiced mind. ó ti dé level yẹn ìmọ̀ràn mi nìyẹn o torí wípé a máa ń dá orin kan wípé ọ̀rọ̀ tí ó da èyí tí ó jẹ ẹ̀dá ń yà níjọ́ alikiyama ti ayé ka ti yanjú ẹ̀ tó bá hmm. dijọ́ náà lọ́rùn ọlọ́mọ ṣe wá ní adọ́run mòótọ́ hmm. wàláhì wàláhì pẹ̀lú tá a ti ṣe láyé nínú gbogbo ẹ̀wọ̀n ẹ̀sìn tí ó wà tọmọ ènìyàn dálẹ̀ kò sí ẹ̀sìn kankan mo tún sọ yìí kò sí nǹkan kan tá a fi bójú rí ọlọ́run pàdé àyàfi islam tá a sì mọ̀ pé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run islam iná mú wá gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run mùsùlùmí ni wọ́n tó fi dé ànábì isa aleyhi salatu wa salam tá a mọ̀ sí jesus christ confirmed mùsùlùmí ni so ẹ jẹ́ ká gbìyànjú ká ka al-Qur'an ká wá bẹ̀rẹ̀ research with unbiased mind with unprejudiced mind open your mind open your eyes open your heart torí wípé lẹ́yìn tá a bá ti kúrò ní ayé yìí disappointed for men to die once after death judgment ìdájọ́ bẹ̀rẹ̀ kódà ó bẹ̀rẹ̀ láti inú ayá tó lè bàjá kíyà kí ọlọ́run ọba kó mọ̀ ṣe wá ní àdọ́rùn mọ́tọ́. Amin, amin, amin. alhamdulilayi ẹ ṣeun gan ni malam alhamdulilayi kí ọlọ́run bá wa sàn ilẹ̀ sàn ìdí jazakumullahu khairan mo tún kí lẹ́ẹ̀kan sí pé ẹ ṣeun pé ẹ jẹ́ pé ìpè tí a pè yín àbí Allah subhanahu wa ta'ala ó jọ gbogbo nǹkan tẹ́yìn náà ń gbé lọ́dọ̀ ọlọ́run kọ́ náà bá wa ṣe bẹ́ẹ̀ fún yín kí ọlọ́run bá wa lékún yín ní ìmánì àti ní ìdẹ̀ra àti ìdẹ̀kùn káwọn Allah subhanahu wa ta'ala gbogbo àwọn èèyàn tó bá ń dìtẹ̀ tó ń gbógun ọkàn yín káwọn Allah bá wẹ̀ àwọn sọ́ọ̀dì òfìfo káwọn Allah máa má jẹ́ kó lápá kí ọlọ́run jọ kó má jẹ́ وزكية أنت خير من زكاها اللهم أعيني على ذكرك وشكرك وحسن عبادتك kí Allah subhanahu wa ta'ala kó jọ kó bá wa gba gbogbo iṣẹ́ ìbádàn yẹn pátápátá kí Allah subhanahu wa ta'ala kó jọ kó bá wa fi yín sínú àìjọ náà Firdaus kọ́nà má jẹ́ kọ́ jẹ́ kẹwọ́ náà àìjọ náà kó jẹ́ àìjọ náà tó Firdaus ní kí Allah subhanahu wa ta'ala kó jọ wa bùn àwọn ẹni ìṣọ́lọ́mbà kó jọ kó bá wa wà lórí wọn àwọn ẹbí yín àwọn fámìlì yín àwọn ìyàwó yín àwọn ọmọ yín kí Ọlọ́run bá wa ṣe wọ́n ní ẹni ẹni gíga ní pẹ̀lú ipò níwájú Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala alhamdulilayi kọ́nà wa ṣe bẹ́ẹ̀ fún àwọn yòókù náà kọ́nà ṣe bẹ́ẹ̀ fún gbogbo apátápátá kọ́nà ṣe bẹ́ẹ̀ fún gbogbo kọ́nà jọ kó má yí ọkàn wọn padà lẹ́yìn ìgbà tó ti fi ìmọ̀nà wọn wá kí Allah kó jọ kó má yí ọkàn wọn padà lẹ́yìn ìgbà tó ti fi ọmọnà wọn wá Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinika islam Allahumma musarrif qulubana ala ta'atik bẹ́ẹ̀ ni kọ́nà ṣe àlámọ̀rẹ̀ wa kọ́nà ṣe àmọ́ràn rẹ̀ bẹ́ẹ̀ اللهم صل على محمد وعلى آل محمد وصحاب محمد زوية محمد وأنصار محمد وسنة الحمد لله bẹ́ẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ̀ ń wà pẹ̀lú wa látàárọ̀ a kí yín ẹ ṣeun gan ni o nípa ẹ̀dá ọkọ̀ mọ́ ẹ tó bá wa ṣe àwọn fídíò sí alhamdulillah ètò èmi fẹ́ kí ẹ mú lọ lé òun náà ni pé ẹ̀jọ̀ má jẹ́ àgbàgbé yunifásitì yìí ẹ jẹ́ kó wà nínú ọkàn lọ́wọ́ láyé ẹ̀yin lè rò pé èmi ò èmi ti parí yunifásitì kò ní ìdí kí n lọ sí yunifásitì kan mọ́ wọn láyé ẹ̀ mọ̀ bóyá àwọn ọmọdọ́mọdọ́mọ yín lọ́lọ́ máa lo yunifásitì ní oore fún ọ àwọn ọmọdọ́mọdọ́mọ ti máa bí lọ́lọ́ máa fi eléyìí yunifásitì kan máa fi ṣe ìmọ̀nà fún ọ lọ́jọ́ ọ̀la ẹ wo bí ọlọ́run ṣe ṣe fún fún fún fún àwọn ọmọ orúkọ méjì ní swatu caf bàbá wọn ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ ọlọ́run wa ń san ẹ̀san yẹn kò ń ṣe àsìkò bàbá wọn lọ́lọ́run tán àsìkò àwọn ọmọ ọmọ méjì yẹn ọlọ́run bá wọn tọ́jú ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà tẹ́ ẹ̀ ń gbọ́ wáyé ẹ lè rò pé yunifásitì kí ni mo fẹ́ dáwó síbẹ̀ fún kí ni mo fẹ́ sọpọ́tì fún ẹ mọ̀ bóyá ọmọ ọdọ́mọ ọdọ́mọ ẹ wọ́n tún tún sọ lọ́dọ̀ máa jẹ́ pé yunifásitì táwọn máa lọ rè tí wọ́n máa fi ṣoríire tó ẹ gbìyànjú láti darapọ̀ mọ́ kò bá jẹ́ monthly support gofundme yẹn ti wà ní ìkàlẹ̀ account number z ti wà ń kalẹ̀ ẹ gbìyànjú láti fi tọ́lọ́kọ́ bọ̀ síbẹ̀ tó yí pé sọ́dọ̀kọ̀ jàríà ni sọ́dọ̀kọ̀ jàríà lélẹ́yìí tó máa máa bẹ bẹ́ẹ̀ títí tí ọlọ́run bá fi so eléyìí ni a fẹ́ fi jíṣẹ́ fún àwọn ìyá wa alhamdulillah so inshallah máa pa ojú ètò dé tó yín mú wọn kó máa ti rí àwọn ọmọ làwọn báyìí wọ́n ti gbìyànjú gan fún wa ọláyà ọlọ́run nìkan ló lè bá wa san wọn lẹ́sìn jazakumullah khaira abalami yusuf adekoto inshallah máa jó ń bí subhanaka wa bihamdik wa nashadu allah ilaha illa ant wastaghfiruka wa atubu ilayk alhamdulillahi rabbil alamin. وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا امين بسم الله الرحمن الرحيم Yobaden TV Academy of the Enlightened Ummah بسم الله الرحمن الرحيم يوبادن تي في اكاديمي اوف ذا انلايتند امه بسم الله الرحمن الرحيم يوبادن تي في اكاديمي اوف ذا انلايتند امه